ogun nǹkan tá ti ṣe ní dáadáa ti lé ayé tí ó fi rọrùn fún wa láti wà jẹ́nà pẹ̀lú ànẹ́jà tàwọn sàábé rẹ̀ ọlọ́kù ṣe rọrùn fún wa gẹ́gẹ́ wá ti ṣe mà nípa pé tọ́píkì ìbánisọ̀rọ̀ ìrọ̀lẹ́ òní ní Masjid Ahli Sunnah wal ní Bọ́lá Street Ìjẹ̀bà ebùté mẹ́ta òun ni àlẹ́ ìṣúra tó tọ́yé bá bẹ́ẹ̀ náà zùlọ jẹ ìbáṣepọ̀ dáadáa ìgbé pẹ̀lú dùnú ìgbé pẹ̀lú ayọ̀ láàrin ọkọ àti ìyàwó òun ni káfẹ́ bára wa sọ àmọ́ lákọ̀ọ́kọ́ ká tó sọ àbẹ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn ọkọ rẹ̀ ó kọ lọ́wọ́n ọba tó dáa jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù abẹ́lọ́hùn ó ṣe nǹkan rọrùn fún gbogbo wa bí nǹkan ṣe ń lọ nílùú wa tó ń lọ lágbàáyé abẹ́lọ́hùn kó ṣèdẹ̀kùn fún wa kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ gbà fún wa kó mọ́ fi àjẹ wa ó gáìdì àwọn tó jáwọn lórí wa síbi nǹkan tí yóò wúlò fún wa tí nǹkan fi rọrùn fún wa kó tún àwọn ṣe kó tún àwọn náà ṣe ilé ẹnì kọ̀ọ̀kan wa náà gbogbo nǹkan tí a bá fi lè káàdé tó fi kò tó fi dúó tó fi stébù kọlọ̀kù tó ṣe rẹ̀ fún wa irú àwọn tọ́pìkì tàbí máa sọ yìí àwọn nǹkan tí jẹ́kílé máa ń dàrú náà ni irú àsìkò tí and go through yìí láti ní ìdí àti bẹ́lọ́n lọ́tọ̀ ọlọ́run o ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين ọlọ́run a kò ṣe ọ̀rọ̀ rẹ̀ fún wa náà lẹ́yìn rẹ̀ al-'ishratu at-tayyiba bayna az-zawjayn ìbáṣepọ̀ dáadáa ìbágbé kókún láàrin ọkọ àti ìyàwó tẹ bá wo tọ́pìkì yìí kẹ́lìmà al-'ishra tó wà ń bẹ̀ táà tó máa ń pè ní al-mu'ashara áyà tí ó gbé jáde nínú Qur'an áyà náà ó ní wà á ṣòro ìhóná bèèmà wà á ṣòro ìhóná bèèmà ẹ bá wọn lò ẹ bá wọn obìnrin ṣe ẹ pẹ̀lú wọn ẹ gbé papọ̀ bíi màrúf lọ́nà tó dáa kí ni jẹ́ ma'ruf ma'ruf ni nǹkan tó ṣe wípé ní àwùjọ téèyàn wá níbi tí nǹkan ò tí dàrú níbi tí àti ìtàǹpá pẹ̀lú nǹkan nǹkan tọ́pọlọ tó pé tó gbà pé ah, báyìí ló ṣe nǹkan yìí الأقول السالمة من الحيثيات إلى الأهواء والتقاليد وتعاليم وتعاليم الضالة ọpọlọ tó dúró déédéé tí kò sí wà influence pẹ̀lú àwọn òròrí kíròrí ẹ́ bọ́pọlọ sí dúró bọ́lọ̀ sí fẹ́ kó dúró kọ́pọ̀lọ̀ náà sọ pé ilé òdà ilé òdà ọlọ́run níbẹ̀ ká ṣe bá àwọn obìnrin lò tẹ bá wo áyà yìí anytime kò sí tó wùkú kò lè ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó as far is ọkùnrin náà lábàá sọ̀rọ̀ gbogbo tó kù lè ṣẹlẹ̀ kódà kò ṣe pé ara ń tí kádàrá tọ́lọ́ tí kádàrá téèyàn fèsì ní pípọ́ èèyàn tí ìyàwó mú hmm? kí ìyàwó fìtínà ẹ̀mí yẹn jù bẹ́ẹ̀ lọ kó lálàṣẹ ẹ̀mí pé ha ká òtí wá sùn báyìí ọkùnrin náà láti wá sọ̀rọ̀ kí ló fà òun ni pé òun lọ́lọ́run fi ṣòlóyè ó dẹ̀ gbàgbára fún wípé bóhun náà bá ti lè gbìyànjú tó lè ṣe ẹ́ tó pe àwọn tó jẹ́ àwọn èèyàn tán ní láàkáì ní fámìlì èyí tán ṣe táwọn èèyàn náà dá tán ṣe gbogbo ẹ̀ tó ṣe wá àti fúnyàwó rẹ̀ ẹ́ tó pa á ti di ìbùsùn rẹ̀ tó fi ìgbé bọ́yá tí nínà ó bá tún ṣe tó tún ṣe tí ò ṣe ṣàpọ́lọ́fẹ̀ kan fóun lágbára tó sàn fún ó lè kọ́lẹ̀ ó rọrùn fóun ọlọ́run ọgbọ̀ òfin obìnrin lágbára nílé agbára tó fún una ó tún ní ọkọ tún gbọdọ̀ agree ó ní pé káwọn obìnrin mùsùlùmí kákọ́ yọ kù lọ́pọlọ wọn náà àwọn yẹn máa fẹ́ jẹ́ kólú sí lẹ́kùn tọ́lá ẹgbẹ́ ẹjọ́ àdúgbò tó lè kọ̀ mílẹ̀ náà lè kọ́ lẹ́kọ̀ọ́ sí ìkàfẹ́ mo kọ́ lẹ́ kólú èdè mo kọ́ lẹ́ ẹ́ because ìdẹ́gbẹ̀ wí kò jọra wọn ni pé pronouncement ọkùnrin nìkan báyìí ó ti mú tọ́lá kò ṣẹlẹ̀ obìnrin ò bá wí ní one thousand times wọ́n ni mo kọ́lẹ̀ mo kọ́lẹ̀ mo kọ́lẹ̀ kò ní bẹ́ẹ̀ sí kankan ẹ̀kú ló fúnra ń kọ́ ọkùnrin náà fún gbọdọ̀ àgírí ọ̀tọ́ bá ti pé lóòótọ́ obìnrin wá nídìí kó ló nílé tọkùnrin wá yóò lọ sódà adájọ́ ọkùnrin ò nídìí sódà adájọ́ àti ẹ̀ láti sọ wípé ọkùnrin náà là bá sọ̀rọ̀ kí wà ọlọ́run bá ti ó mọ obìnrin ọwọ́ ọkùnrin ló gbé e sí ọlọ́run wá sọ fún wa ó ṣòro nàbí màá ẹ bá àwọn ará ilé yín lò àwọn ìyàwó yín ẹ bá wọn lò lọ́nà tó dáa ọmọbìnrin yìí láàyè ìmọ̀ ń dójú ti mi ní àdúgbò ọmọbìnrin yìí ìmọ̀ ń wéṣò oúnjẹ mi ọmọbìnrin yìí ó máa ń bà ná owó mi ọmọbìnrin yìí ìmọ̀ ń bínú débi pé gbà kankan yóò yá nímọ̀ mi lọ́wọ́ bẹ́ẹ̀ bá hẹ́ẹ̀tì wọn fún wà kan ẹgbọ́n tọ́lọ́wọ́n bá wú fa àṣà àǹtakrahu shay'an ويجعل الله فيه خيرا كثيرا ẹlẹ́hìn ìgbàgbà ọ̀ kọ́lọ̀ sí fòrè tó pọ̀ ni wọ́n bá wí kó gbé nǹkan mara. ọkùnrin ní ẹgbọ́n ọlọ́run fòrè tó pọ̀ bẹ́ẹ̀ arúgbó tọ́lọ̀ mọ́ fi síbi ìyàwó ó ní pé obìnrin lè máa fìtí náà bọ̀kọ́lọ̀ ń fún lọ́mọ dáadáa tí wọ́n náà wò pé àdá ìmánikí ń wo jẹ yìí òun lè fi ń rí wípé anybody tó bá gbà wípé nìka tó gbà kó wá expensive pé ó ti le jù ó wà painful ẹ̀yìn ò rí pé even gan pèrè lè manage tọ́lá ẹgbẹ̀ fún ilẹ̀ example nísìnyí bá ní àwọn ah, láìyàwó mi wà láàrẹ́pọ̀ kí ní àwọn akọ́gbẹ́ hàn mọ́kànlẹ̀ tó wù mí ṣẹ́rùn pé tó wù ní kò mọ̀ fẹ́ nìkankan bá ṣe ṣẹ̀rẹ́ àwa ha pé òun ni ó gba kọ́sọ́dì ọmọ rẹ̀ ṣẹ́gbọ́n tí ó wù ọkùnrin ní kọ́sọ́dì wò ẹ bá gbọ́ ọmọ mi kó lọ́wọ́ rẹ̀ because kò wù ọ́ kó benefit ìgbéró rẹ̀ má ẹ́ kò wù ọ́ tó lè mọ̀ pé owó tó bá sẹ́ẹ̀lì kó wọ ọmọ yóò jẹ́ ń bẹ́ ibi tó lè tẹ̀dé pé ẹ bá ń gbọ́ ọmọ bá ń gbọ́ ọmọ bá ń gbọ́ ọmọ ní àbò ah, lè gbà wọ́n lóun náà lórí kọ́sọ́dì wà pàà báyìí tájọ́ náà wá sí nǹkan ó mọ̀ wá bínú ó lè mọ̀ yí pé kọ́dà nígbà táwọn ọmọ yìí gan bẹ pẹ̀lú rẹ gan àtọ̀yàwó bóyá ẹ̀záàpù eh, ni ò bóyá twenty thousand ló ná lórí wọn tó gbogbo wá sí lọ́dọ̀ rẹ̀ mọ́ máa thirty five thousand. sàgbọ́n dọ́gbọ́n bínú nù pé mi ò ní jẹ́ kó pé tó fi rí jẹ bẹ́ẹ̀ wọ́n náà mọ̀ pé bó ṣe ń ṣe oúnjẹ òun sì nira páwọn ọmọ ẹ̀ pọ̀ pẹ́sẹ̀ wá ní pé tó tó tó bínú sí ìsìn gan ìnáwó rẹ̀ fẹ́ pọ̀ ju èyí tí kẹjọ wà papọ̀ lọ kò sì mọ́ tọ́jú àwọn ọmọ yàbí ẹ̀hẹ̀ so dọ́rọ̀ ọ̀rọ̀ tó lápò kò rọrùn tó bá wọ̀nyẹn ṣe tẹ́kẹ̀ ọlọ́run bá mú kó ń kálukú dé bí ní ìjà ara yẹn àmọ́ mi ò o èèyàn lè fi obìnrin ọ̀láì kó sì mú obìnrin náà sì lè fi ọkùnrin kó sì but ẹ̀yin ọmọ ìyá ẹ̀yin gbé ìwòsíra wọn ọ̀kan sì rọrùn jù kan ṣe rí kóbìnrin kọ́kùnrin kó sí ìyàwó bẹ́ ó rọrùn ju kóbìnrin sí ọkọ fẹ́ lọ ẹ dákùnrin gbé dára ṣe mọ̀ wípé tóbìnrin bá ṣe ọkọ fẹ́ ní títí ẹ ti lé o ní pé ọkùnrin náà ti fúnra láṣẹ ẹ wo bí kéèyàn wà lábẹ́ ẹni tó ṣe wípé èèyàn fi ìpé kò kẹ̀kẹ́ kan wọ́ọ̀tì àtijọ́ ọkọ fún yàn òun náà yóò tún wá pàṣẹ yóò tún máa sọ pé ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ mi ni ó bá ti tẹ̀lé ó bá ti yá pàṣẹ mi ó yá pàṣẹ ọlọ́run o sotóbìnrin le ju tọkùnrin lọ tọ́lọ́ ní ẹ bá wọn lò lọ́nà tó dáa bẹ́ẹ̀ bá hẹ́ẹ̀tì kankan lára wọn fàáta àtẹ́kọ̀ọ́ òṣè àná ó yẹ jẹ́ àlọ́gbà òfin òṣè fẹ́ràn ẹ lè hẹ́ẹ̀tì kankan ọlọ́run sì fòrè tó pọ̀ síbẹ̀. the first principle téèyàn fi ń bóbìnrin lò tọkọ àtìyàwó fi ń bára wọn lò ní Islam òní ọ́ ìdákùtàwázùn àtàwázùn

ó ní pé kìí dẹ̀ kẹsí background kẹlẹ́jọ ní tẹ́lẹ̀ tọ́lọ̀ fi jẹ́ papọ̀ wọ́kọ́ ló dá ó sọ fọ́lọ̀ kí tọ́lọ̀ fi ká sí ní ọba tẹ́sí nìkan ní pẹ́tọ̀ ọlọ́run mo ti tún láti nìkan báyìí o mo ní ìdìbà mo ní ìdìbà mo ní ìdìbà pé wá bá ń dárú rẹ̀ tàbí ìṣẹ́ tó sọ fọ́lọ̀ nù nínú àwọn èyí tọ́lọ̀ ti dáná ló ti mú ẹ̀hẹ́n kò dàbí pé èèyàn léèyàn fẹ́ ṣe pé mo fẹ́ ṣe fọ́níṣọ̀ wá fún gíbùgírí fún ẹni tí ó sì fọ́níṣọ̀ pé kórí báyìí kórí báyìí kórí báyìí àbí ṣe bẹ́ẹ̀ ìfún òtí ṣe kalẹ̀ ni ó ṣe àbọ́lọ̀ ọba ti dáyì tó fẹ́ nínú èyí tó wà náà ló ti fẹ́ fún ọ tòómì ìpínjẹ ọba ti fẹ́ àtọkùnrin àtobìnrin kò sẹ́nì kankan tí ó rí 100% ara wọn ṣùkọ́ ìdátò tàwázò náà ni à ń ṣe píríncípù alákọ̀ọ́kọ́ ẹni hé ti wọ́n o àmọ́ pàásá àǹtakà òṣèlú ọ̀rẹ́jọ́ ọlọ́ọ̀fẹ́ kọ́rọ̀ ṣẹ́kọ̀ọ́ ẹ̀yẹ ti gan ọlọ́run sì fòrè pọ̀ síbẹ̀ náà tẹ́ bá wá rí ṣẹ́rí kẹ́lìmọ̀ wà á ṣòro hona tó wà ní Qur'an alẹ́ ìṣọ̀rọ̀ tẹ́ bá ti ń gbọ́ nídìí lárúbá tẹ́ bọ́ àìn ṣe ń ní tó ń dálé lórí ni àtàmámù wal kamal àtàmámù wal pé kó sì pé kókó ó ní wọ́ọ̀dù aṣára aṣára inú kọ́lá tó fi kan má sọ pé kí ní jẹ́ aṣára ní aṣára ìlọ tẹ́n tẹ́mọ̀ tó bàtà fíkún tẹ́n wọ́n ni pé tẹ́bá bẹ̀rẹ̀ nọ́mbà 1 2 3 4 5 6 7 8 9 10 tẹ́bá dé 10 nọ́mbà ti pé gbogbo nọ́mbà ti bẹ̀ ń lé ayé ẹgbọ́ repetition rate ìtọ́fẹ́ ń pe 10 ní 10 lábí ní aṣára ibẹ̀ kùránì tó bí nǹkan bẹ́ẹ̀ mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ kò jọba ṣe máa ń tú sẹ́sẹ́ ọ̀ ẹ́ wọ́lkàmáàlì ní kẹ́lìmà áṣìrú húnnàmínì ẹ máa gbọ́n túnmọ̀ rí ó jẹ́ o ibẹ̀ láti mú kí ní jẹ́ àlàáṣírọ̀ àlàáṣírọ̀ tó lè ń kára ó ní wípé ẹbí tẹ́yìn ò ní nọ́mbà tí wọ́n pọ̀ débi wípé ẹ lè pé ẹ̀ ní ẹ́ máa bá àṣírọ̀ mi ní láti àwọn tààjọ orílẹ̀-èdè lẹ́bí tó ṣe pé á ah, bàbá fẹ́ dá nǹkan ṣe báńkọ́láwájá báńkọ́láwájá à ah, nílẹ̀ lómi náà nípe ní àṣírọ̀ pé atótán apéta ibìkẹ́gbà àṣàrọ̀ iná ọ̀tí yọ hmm? náà ẹ̀tún jẹ́ tún bí ilé táà bá sọ̀rọ̀ zaka zaka owó hmm? làdá nǹkan oko tàdá nǹkan ọgbẹ̀ àbí ọlọ́run sàwọn ọmọlé tí ó wà ní tàdá nǹkan ọgbẹ̀ mélòó mélòó ni láàájọ́ ń bẹ́ that is mo ti ní amsat of house of àpẹẹni wosco márùn-ún táwọn afámọ̀ sí ní agbọ̀n márùn tó ó ju agbọ̀n lọ bọ̀ wọ́n kàn tún bẹ́ẹ̀ lóṣèlú tọ̀tẹ́ ìbá lágbọ̀n márùn táwọn so a sọ wípé ọya kí ni zaka téèyàn yọ ọmọdé ẹ̀yìn olùgbé tá a bá sọ̀rọ̀ zaka a mọ̀ sọ ní in form of ten a ní a nínú ilé ìrìnsìn ó yọ nísìkò lóṣù hmm? pé nínú ilé ó yọ one over twenty àbí nínú ilé ó yọ ilé rúbùl oṣùrì zaka owó rúbùl oṣùrì là yọ àbí one over forty ṣẹ́ẹ̀rí tó bá tàà sí lo ten ten ten ten òun ní wípé a fi ìpéjọ́ tó bá ti ń tó ten ten owó ti pé ẹ́ náà láti kọ́ ya já nǹkan bẹ́ẹ̀ pé ìwọ́n ti dolówó ó ti kún okun tó tẹ́bá sì fi bọ́lọ̀ náà sí máa ń sọ̀rọ̀ tẹ́ ìnú kùránì aṣára yìí wípé pípé ní máa ń sọ ń bẹ́ ọlọ́run ní òun sàdé ìfánàbí Musa sàláfínà lẹ́lẹ̀tán tó ń mà kí ló tẹ̀lé àtìmọ́múnáhá ẹ̀wọ̀n di aṣírí ẹgbọ́ ọlọ́run ọba sàdé òun tààtì gbè fún tó kí ló orí fàtámà mẹ́kọ́tù rọ́bì yìí àgbà ìmẹ̀rẹ̀ ìlà kí nǹkan pé kókún ní jẹ́ aṣàrù tọ́ náà tó bá wá rí bẹ́ẹ̀ bọ́lọ̀ bá wá sọ fún wa pé wà á ṣèrú gómìnà bí máa rúfì ẹ̀dàpọ̀ ẹja tu ẹgbọ́ wà á ṣèrú máa rúfì ẹ báwọn obìnrin lò bí máa rò kí ní ìtumọ̀ mọ̀ aṣára wọ́n jẹ́ yóò dà fún yín ẹ mọ̀ túnmọ̀ pípé pípé kókún ìtumọ̀ ẹ̀ ní pé èèyàn kí bóbìnrin lò pẹ̀lú minimum ẹgbọ́ pé wà èlò gangan ló lè yọ ọ̀nà àtẹ́bàjẹ́ bírẹ́dì 20 naira àtẹ́wà 10 naira pé 30 naira déédéé rẹ̀ ó gbọdọ kọjá ẹgbọ́ ó gbọdọ kọjá torí pé bá dápọ̀ ló fi dápọ̀ pé àjùrà lọ lo sáńdáàdì ẹ̀hẹ́n ni wá pé ìjọba bá fi gbà àwọn èèyàn tó ń kọ́ pé ah, wà láyé tó fún mi ní pé ah, ah, ó wà ó nírú àdúgbò yìí o tó rọgbọ́lé yóò tó tó ẹ̀hẹ́n ni màárùfù wà mẹ́ hmm? ife ẹni tó bá ṣe wípé nìsín ilé tí wọ́n ń gbà ẹ̀zámpù ní sàpé ilé ti kọjá bẹ́ẹ̀ o ẹ má tẹ́kẹ̀ ẹ̀zámpù mi rí ìlú ọmọ kàfẹ́ gbígbẹ̀ ẹ̀zámpù ni ọ̀rọ̀ lè ti kọjá especially ìfẹ́sìn ará ìfúté mẹ́ta ẹ̀yìn lẹ́wù kankan mánú èkó ọlọ́wọ́ fà lọ́gbàjú ẹ̀ẹ́sẹ̀ so pé ẹni bá ṣe ní sèérì àti tó bá gbà ní ìsinmi wọn gba lé hundred thousand bẹ́ẹ̀ nígbà tó kò ní o tọ kò sí lọ tó dùn tó ní kò sí lé bùtẹ́ mẹ́ta ọ̀rọ̀ yóò ń bẹ bára wọn bá ń gba tọ́lẹ̀tì ní ọ̀rọ̀ gba tọ́lẹ̀tì ní hundred thousand so now lágbájá sì ń ná lórí oúnjẹ ẹ̀yà ten thousand níjọ́ tẹ́ bá fẹ́ sọ màrúfù màrúfù èbúté mẹ́ta yóò yàtọ̀ sí

kẹrí bọ́lá wọn bá ṣe fún ọ̀rọ̀ pa àtìyàwó jẹ́mu tó sọ ọkùnrin ló gbé nǹkan lé lọ́wọ́ ṣùgbọ́n obìnrin ó máa tẹ̀ wá mọ́lẹ̀ ààbọ̀ tí wọn náà ó tẹ̀ wá mọ́lẹ̀ àmọ́ kíkọ́ sọ ti yá àtàwọn ọkùnrin fún adá ọ̀gá lọ́lọ́run fọkùnrin ṣe kí every obìnrin tó jẹ́ mùsùlùmí kó kọ́kọ́ há kú kó há kú lọ́pọlọ rẹ̀ pátápátá ẹ gbogbo tó kò as far as Quran and Sunnah is concerned ọkùnrin àtòbìnrin níbi ọ̀rọ̀ àṣẹ ilé ìṣìdìdì gbogbo ọ̀nà tó bá fẹ́ fi ṣe kọ́dà pọ̀ ní Quran nìkan ló fẹ́ lò ó èmi ọ̀rọ̀ mi ò lò àdíjì kò lè rò lè kọ̀rẹ́kì ọlọ́njẹ́ kó hàn pé ọkùnrin ni ọ̀gá so kéèyàn wá gbìyànjú rẹ̀ kóbìnrin kọ́kọ́ yọ̀ yẹn kú a sọ bí táàtì padà jọ máa ṣe dédé tàjọ wà lẹ́wọ̀n àmọ́ òun ní pé ọlọ́run ṣe pé ọkùnrin ló àmọ́ responsibility ọlọ́run wá gbé fún yẹn ó fún ní power ó fún ní authority àmọ́ power and authority with responsibility responsibility tí mo mìíràn kì ṣe responsibility tí mo ní kéèyàn náwó ni mo mìíràn o ṣàfihàn pé you must act responsibly nítorí wíwò ni wípé kódà tí nǹkan bá ń bẹ téèyàn tó pé téèyàn bá ṣe ó tún lè lídì sí nǹkan mi ó pa àdànà gbogbo ọ̀rọ̀ ṣe bá ní táwọn pé èèyàn act responsibly ẹgbọ́n responsibility mo sọ pé o sọ financial responsibility o mọ̀túnlí àtàntẹ̀ pé wọ́n pé èèyàn èèyàn act responsibly ni pé nǹkan tó pé tó bá ṣe ó tọ́ fún ọ láti ṣe kìí ṣe haram bọ̀ tó bá ṣe tán àwọn yóò fi pé ah bọ́tẹ̀ ah, ah náà kò yẹ kẹ́ ṣe báyìí náà ẹ́ tó bá ti lo agbára tó wo sensibilities àbí ìkẹ́ tó lè lead sí ẹ́ o ask responsibility irú agbára yẹn lọ́n fọ́kùnrin òkú fún ní absolute agbára tó ti gbé ìfẹ́ pé a ah, ẹ̀bọ̀t eh, nígbàtí wọ́n náà ṣe lè tí wá kọjá ilé a good example ní ti báyìí kí n fún ilé example tí ó súnmọ́ ẹwú bí ìlú ṣe tọ́ pé ọlọ́n kó bá wà dẹ́ ṣé haramu ni fún ẹni tọ́lọ̀ bá sowó fún tó bá níbi billion kó wá bọ́ síta ẹ́ kó wá kó mọ́tò bí 100 jáde pé kán fi ṣe comfort haramu ṣàwọn èsì haramu but ẹni ò wà responsible ẹgbọ́n mi kí láàrín pé a sọ pé a ah, ah, kò wà sensitive sí táwọn èèyàn ń gún jù so ẹgbẹ̀kẹ́ sí lẹ́bù pé sọ́tọ́ àbí kò tọ́ ẹ́ òun lẹ́bí rí báwọn kan ń pariwo sẹ́kàn náà àwọn mínísà nàìjíríà tó sọ pé òun ní ti pé gbogbo bí ìjásí ló pé nísìn ó wá tó ń sẹlẹ̀bírẹ́tì ọ̀rọ̀ bẹ́ẹ̀dì ọkọ rẹ̀ ó wá yóò gbà pé àbọ̀ tó ń fírí láti tó là ó fírí bọ̀tẹ̀ yìí náà wàá kó lọ́ọ̀rà ẹ̀rí kankan ṣe ọ̀rọ̀ pé so right or wrong kọ́ ọ̀rọ̀ pé tó wà responsible ẹgbọ́n mi irú agbára tó lọ pẹ̀lú responsibility yẹn lọ́lọ́ fọ́kùnrin agbára tó pé sí pé ṣe tí mo bá lò báyìí kò tún ní lídì sí báyìí pé ah, ẹ̀yìn náà ṣe wá sí báyìí ní ìsìn báyìí ẹjá jọra wa pẹ̀lú àyà Qur'an tẹ́bọ́ lọ́wọ́ bá sọ pé sábà ti páwọn obìnrin ọwá bú ní gbogbo ojú rẹ̀ wá bú sẹ́wọ̀n pé wọ́n padà bí ọ pé ẹ̀tún wá tún wá náà pé iṣẹ́ ìṣàfihàn nílé kó ti àyà mọ́ <laughs> ìwọ́n ti sọ pé ẹ bá dìrì bú náà náà ni mo lo o ti ṣe agbára lóyún ọ̀rọ̀ pé só tó àbí kò tọ́kọ́ irú agbára tó wọ́n bá fọkùnrin agbára tó lọ pẹ̀lú responsibility ibi mo rí responsibility ẹ̀nu pé dàbí agbára tó ṣe tó bá tún lò tó bá yíwọ́ ìwọ́ tó ẹ̀rọ tí wọ́n ń dúró tí wọ́n alẹ́ mọ̀tún wọ́n á ṣòro ẹgbẹ́ sáńdáàdì náà lọ́gbẹ́ fún wa ọlọ́run ọba àbẹ̀ ọlọ́run ọlọ́run já lè ṣe mọ̀tún wọn kájọ ni kankan kọ́dọ̀ obìnrin yẹn tẹ̀ mọ́lẹ̀ ẹ̀ ẹ̀rọ kó máa ń hákùrù àdùn òṣùgbọ́n àwọn ìsábà mọ̀ túmọ̀ tó bẹ́ẹ̀ ẹ̀yìn káwọn tó bá mọ̀ kùrù àdùn yóò rí ìwò fúlẹ̀ wàá ṣòro náà tọ́lọ̀ bá ń lẹ́nu sí ibi sí ọkùnrin yóò yàrí pé à àbẹ́ta ń ṣọ́ ni rí wàá ṣòro náà ṣe torí mẹ́ta ni àá tún báyìí á lò ẹ̀dá pẹ̀lú oṣù mẹ́tẹ̀ẹ̀ta máa sọ̀rọ̀ fáwọn obìnrin wa náà ọlọ́run ọba ó ròyìn kọ̀ọ̀rán láàyè bí ẹ̀ bá jẹ́ mùsùlùmí tọ́lọ́ wájú kó gbọ́rọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ yé ó tó kápò tí ó máa bẹ lọ́nà ọlọ́run dákù gbogbo tẹ́sí yóò bá fi rọrùn lápò kò sí kan. owó nídìí àti máa wá pé ìyẹn wá wò méjì ó happy káàkiri ó wà happy already. ẹ inú yóò máa dùn sáyẹn mẹ́ta làwọn àti bá yẹn lu ó sì ní bọ́lọ̀ ọ̀gá tó máa ń bẹ́ẹ̀ kọ̀ọ̀kan sọ̀rọ̀ ẹ dákun mẹ́rẹ̀ẹ́ta yìí one a máa ń bá yẹn lò pẹ̀lú alfọ́dùlù alfọ́dùlù ẹ́ alfọ́dùlù alfọ́dùlù ni wípé kí n ṣe kọjá nǹkan tán wà require of me ẹgbọ́n mi wọ́n lápẹ́ ní ihsan kí n ṣe kọjá nǹkan tí wọ́n ní pé òun ni minimum fẹ́ kí n ṣe òun ní pé mo ṣe fọ́dùlù pẹ̀lú ẹ̀ ọ̀nà kan ẹlẹ́ẹ̀kejì ni aláàdùlù déédé òun ni kí n ṣe déédé nǹkan tó jọ́nà èèyàn lórí mi hmm? ẹgbọ́ pé àjọjúra lọ ìṣẹ́lọ́run gbà ẹlẹ́ẹ̀kẹta ni àzọ́lùmù wọn là ń pẹ̀lú òun ni n ṣe tó èèyàn lórí bọ́kùnrin bá fẹ́ wà dáadáa pẹ̀lú obìnrin tó lọ bá blẹ́ẹ̀tẹ̀ bó ṣe owó ni bó ṣe wà ní bó ṣe àsítáǹsì ni níjọ́ tínú rẹ̀ bá dùn tí ò sí sí iṣù láàrin òun àtọkọ rẹ̀ àti ìyàwó ẹ̀ fọ́nù ní kó fi bá lò dápọ̀ ẹgbọ́n mi yé dáadáa ẹgbọ́n nígbàtá ni wọ́n bá gún gbádẹ́gbẹ́ dáadáa tí kò sí níjọ́ tí minor conflict bá ṣẹlẹ̀ e, ọkẹ̀ fẹ́ gbé fọ́dúlù fẹ́ni tí kò bá gbọ́rọ̀ sí ẹ̀lẹ́nu ẹgbọ́n mi yé wà wá múfù sí adúlù ṣé ẹgbọ́n mi yé láìpù rọrùn púpọ̀ ní Islam ní àwọn fẹ́ni tẹ̀ẹ̀fẹ́ mọ̀ pé àá ah, kílódé fọ́nà pé pàtàjọ́ rẹ̀ ìṣẹ́ àtọ́gbọ́ ìgbà mọ́tò kí ẹ̀ṣẹ́ ìní repo sí mọ́tò mi ni repo sí mọ́tò níjọ́ tíjà bá dé ètò kọ̀kọ́ bọ́ sí pé ẹ̀ sọ̀pọ̀ lórí mọ́tò ní orepo ò <laughs> tí ṣẹlọ ẹ̀ṣẹ́lọ́rọ̀ kọ̀ọ̀rọ̀ ní orepo ádùn ló fẹ́ sí pé àà nà nà nà tí wọ́n náà bá ti lagídí fún mi èmi náà fẹ́ yọ bónọ́ọ̀sì yẹn gbogbo tó kó wà lè kó lè ṣẹlẹ̀ kò ọ̀ṣẹ́ wá rí tí ń la ìní ń bẹ láàrin adúlù ń bà ní àdúgbò mú ń jẹ́jẹ́ ìbá ti fẹ́ ṣe nǹkan tẹ́ pé déédé ni ní máa ń já máa ń já ah, ok nísìnyẹ́ jọ ń jọ́ jọ ń fa nǹkan pé ẹ ìlú mi balẹ̀ ń jẹun wọ́n ní twenty naira ẹ̀rí wọ́n ní no nineteen gangan ni ẹgbọ́ nineteen ẹgbẹ́ nígbà tó bá ti ṣe nineteen gangan eighteen gangan ni tó bá ti lè ṣe nineteen tó bá lọ jẹ́ 20 òtùbọ́ sí zulmù ó gbọ́dọ̀ sí kọjá rẹ̀ lókè ní so anybody tí bá ṣe yípe ètò òfẹ́ máa fi báyàwó rẹ̀ lò kọ́dà nígbà tí bá ń gbónú tọ́lọ sì kẹ lọ́rọ̀ ni o ní resources ni o adùn ní bá ń lò ní gbogbo ìgbà adùn tààrí kò sí ń jọ́tọ́ bá ní ìṣù tí ò ní bọ́ sí zulmù òun ni kẹ́lìmọ̀ very very important alkamalu wọ́n tẹ́mẹ̀rù tó wọ́n tó gba àwọn tí wọ̀nyí náà làbá ń sọ sẹ́rí mú gba o standardi lára lọ́n fún wa o ń bọ̀ wá sọ tàwọn obìnrin náà o ṣùgbọ́n ìfẹ́ ẹ̀kọ́ àṣẹ tọ́ ẹyẹ kí n fún yín níbi títí ní ìṣe hàn example ìyàwó là yìí níjọ́ tí mo bá wọ ẹnìkan tuntun kò ṣiṣẹ́ kankan fún mi mi ò jẹ́ lówó ọgbàdúláwájá gbowó gbogbo èyí tí mo ṣe yẹn ford loan yes ìjọba kan mú ford loan pé kí n ṣe sọdá pọ wọn ni ford example adúlù ni pé èmi àti ìyẹn jọ ń tajà fúnra wa èló ni ten naira eight naira ẹ̀wọ̀n ìpọ́nkà mi jọ ń fẹ́tọ̀ rẹ̀ àjọ ń fà á ẹ̀yìn tí ò bá pè mí ò ní gbá tí ò bá pè lọ́nà kò ní gbá àjọ̀bẹ̀ ti dédé nù títà àti ríra àádìó làábí ní òde ǹgbà tẹwàá lóòrùn wá ní pé ẹni tó wá ní bùkátà tó ìpín pọ́dà gan olówó ló yẹ kó sọ́ọ̀fù problem ẹ̀ kó lówó tó wá gba rìpá lọ́wọ́ ad àsọ́dákọ̀ fọ̀dù mẹ́tẹ̀ ìtàlọ́lọ́run discourse ibi ìgbẹ̀rẹ̀ sọ́tù bákọ́rọ̀ ẹ̀dì ẹ̀gbọ́lọ̀ ní sọ́dákọ̀ nítorọ̀ rìbá nítorọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá fẹ́ máa gbé wa ni pé òun fẹ́kẹ́ máa improve pé tẹ́bìrì ò bá gba ìsáàm sáàgbó ní adùn fẹ́ṣẹ́ àmọ́ mọ̀ jẹ́kọ́ ní zulmù tọ́kì ni máa mú zulmù wá ó wẹ̀ tẹ́ máa fi jẹ zulmù tó ní pé alhassan bakore ahimahullah nígbà kan bí pípé mímọ̀ nùzáwé jùbà náà ti là àwọn máa wo obìnrin ta ní káàkiri wọn fún ó ní mímọ̀ yẹ kàkiri là ẹ̀fìn wọn fáwọn tán páyọ̀ ọlọ́run tálẹ̀ dé páyọ̀ ọlọ́run òun kí lòun ó ṣe tẹ́sán pé páyọ̀ ọlọ́run in ahabba bó bá fọmọ fún tó bá fẹ́ràn ọmọ tó fi kún tínú rẹ̀ dùn sí àkọ́màá yóò pàálé yóò gbé sórí àga ẹmọ́lẹ́yìn bá pààyàn lé èyàn ṣe kọjá ní ojú ọ̀nà àyà lórí yàn ẹ́ ọ̀pọ̀lọpọ̀ èyàn máa ń rí ṣe tí àrin bá dùn àmọ́ wà ní kárí àhá tó bá fún lọ́mọ tó wá hétẹ̀ àbí jíjáde lámúyàbẹ̀ lé fún ha kò ní sábò sí fún kò sẹ́ni ìtàn tó wù láti sábò sí fún yàn torí wípé ádùn lè yóò fẹ́ ṣe pé kí oníjúra wọn lọ lọ́sùbọ̀sẹ̀ tọba bá ti wá mele tọba mele the first principle tí mo sọ fún àti ẹ̀fẹ́ bọ́ pọ̀ obìnrin gbé oníkìlì àtàwázọ̀n àyẹ̀kúnà náà lọ́rọ̀ ìfẹ̀ntàn mùtàwázìnà kí wà balance in one view view rẹ̀ má sọ pé òun wá hundred percent lọ́dọ̀ obìnrin pé tí o bá ti ní pé there is nobody gẹ́gẹ́ ní sọ̀tọ́lá tó máa láyé fọ́kù mọ́mìnà mọ́mìnà nǹkan ni àmìnà àkólùkọ́ lọ́dí àmìnà àfà tí mú mi ní kan má kórìíra mọ́mìnà obìnrin bó bá hẹ́ẹ̀kì wà kan lára rẹ̀ yóò yọnu sí kan ọ̀rẹ́ wa kan mẹ́ngbà sáǹsá ọmọ adámáwà ní fúlàní kánù wọn bèjì kò sí ìmárí pàtà àmárí bọ̀tọ̀ ó yìí ọbẹ̀ lọ sí ọbẹ̀ lọ sí mẹ́sìn náà but ó láwọn síta rẹ̀ tán wọ́n pọ̀ dáadáa sábà lọlé wọn òun jẹ́ pé àwọn tó bá ti máa rí ṣe yẹn kí ní

pé kò ní wúlò lójú wọn gbọ́dọ̀ wà intact bó ṣe wà wọn ò ní nà ilé ìgéjì pé tó bá lẹ́sìn ọmọ tó bá nà òun nẹni ọlọ́run ṣẹ́wọ̀n pé ní pé èyí ò mọ rí reason kàtẹ́ òfin ní sábò fún ọgbọ́bìnrin yẹn tó pé òun àǹfààní ti yẹn a good example gbọ́bìnrin bá lẹ́nu ṣọ lẹ́nu sáfún wọn máa ń láyà níjọ́ bí obìnrin fọ́ ní tó o bá fẹ́ áàtì wọ́n ló sọ ara rẹ lẹ́nu ó lọ fún wọn bí ọdá fọ́fọ́ ọkàn mi lẹ́fẹ́ òkú bí ó lágbára ní kò lágbára kankan ẹ́ ìwọ ló fẹ́ kó bá wọn bí ọdá ọdá ah èmi ni wọn bí yàrá yá rẹ̀ dá ó ti ń pọ̀ fún ọ̀tí ah ìwọ yìí náà kọ́ ni ìwọ ah, ṣe wọ́n wà wọlẹ̀ ní yóò tó fẹ́ ah orí ẹ̀ṣẹ̀ ń kọ́ bọ́ ó ní wọlẹ̀ kankan ìwọ wà wà take care serious ṣẹ́ni tó bá gbé báyìí tó kàn gbàgbé gbáàrùn tó wọ́n lẹ̀ báyìí wọ́n náà wọ́n tàbí ha ha ẹ́ ó ti fẹ́ wọ́ ẹni tó mẹ́ tó bá ti gbà wọn náà bá tẹ̀ padà dé kó padà wáwẹ́ nìkan nígbà kẹ́kan ó tàbí ẹ̀sọ́ ló kọjú náà ni tó bá ṣe tán ẹgbọ́ ìwọ́n lọ́pẹ̀ máa dúrà ìwọ́n ti lágbàá tó pé ẹ̀yìn jìdé mo ti pa ní o mo ti kú o mo ti kí ẹ̀ka òun dámà àwọn yóò wá dé ó wà ní tara rẹ̀ na ta ụmụ máa sọ fún ìwà nílá ìtẹ́bá wà ń bẹ́ ìtẹ́bá máa tó wí sí mi ó ní wọ́n ni wọ́n bí yàrá yàrá mi dá lẹ́yìn gbọ́ ìwọ́n ní nígbà tó wá sọ wá ní ah! mú mi wa pé ṣe láwọn obìnrin àwọn ẹ́ mẹ́rin jẹ́ kíní kankan hypothetical hypothetical ni tó kò rí o azum ni tó lè tí wọ́n fi azum yí ọkà nù sóòsù yá wọ́n ní bóbìnrin ṣe lè ṣe bọ̀rọ̀ rí bóbìnrin ṣe àbí tọ́lá tọ́lá ń fẹ́ kọ obìnrin rí nù pàdánù ó kàn sọ àwọn qualities tó dá fún wa ni kò sọ lẹ́bù tó ń kálukú ó dé quality yẹn náà ọya ní ṣẹ̀mọ́ ẹgbọ́n tọ́lọ̀ bá ká láàkókò obìnrin rẹ̀ ọlọ́ǹkà kan bí mẹ́fà bó láti mọ̀ pé ń tọ́lọ́ǹkà nù ọlọ́ǹ fẹ́ sọ fáwọn ìyàwó ànẹ́bì tán fìtínà rẹ̀ pé tán bá fìtínà rẹ̀ á pààrọ̀ àwọn ìyàwó mi pọ̀ tó lórí jù wọ́n lọ àbí ṣàbẹ́sọ̀ pé tẹ́yìn bá ń fìtínà wọn tó bá fìtínà á pọ̀ láàrin tó lórí jù lọ ọlọ́wà ní mùsùlùmí máa ṣe tí wọ́n jẹ mùsùlùmí táwọn tó sábẹ́ náà ìyàwó wa tó ń ṣe mùsùlùmí ẹgbọ́n tó yàwó ẹnìkan bẹ́ẹ̀ nù tí èsè mùsùlùmí tọ̀kílẹ̀ tó ní kí èso obìnrin rí mọ̀mìnátìn mọ̀mìní tàbí ṣẹ́wàá wà fẹ́ mọ̀mìní ìwọ̀ pé wọ́n náà láti ìmọ̀ sílé tó wọ̀n ní yẹrẹ tó ní wọ́n náà lọ́wọ́ ọkọ̀ sọ pé èyí tóbìnrin fi ń lo jìlbáàbù ìmọ̀lì ní tàbí tọ̀ nígbà tó lo jìlbáàbù pé tó pé tó bú wọ̀ kì ṣe mọ̀mìní wọn ọ̀nì táàtì tó tẹ̀lé ọlọ́ tó sì tẹ̀lé ọkọ rẹ̀ èyí yóò sọ fún ọ pé èyí ṣe àtẹ́bí tẹ́bí tẹ́bí kọ́ ìdá àlùsẹ́ òjòmá àti wípé alìmọ́ ni èdè ìwà yankù ẹgbẹ̀kọ́ tó bá mọ́kíw yóò ní àá fún 24 hours mo tẹ̀ láti rẹ̀ fún 20 mi ò tẹ̀lé e fún 4 hours tó bá fẹ́ máàkì pẹ̀lú kọ́ ìdá àlùsẹ́ òjòmá àmú ti pass tó bá fún sọ pé ìgbà tó bá tó pé tankin tó jẹ ẹ̀hẹ́ ṣẹgbọ́n yóò ti ṣẹgbọ́n pé ọ̀pọ̀ nìta ta ìbáàtì àwọn obìnrin nínú ẹni tó túbá bí wọ́n ti sásàfún láwà ṣubú ilé ìlú náà ṣe àbìdáàtì ẹni tó ń jọ́sìn fọ́lọ̀ kọ́dà àwọn ìyàwó wa kan wọ́n ń ṣe tààjú ìdára lọ àríbẹ̀ẹ̀kọ́ ni tọ̀kí tààdì áàtì ẹni tó ń gbáwẹ̀ àwọn obìnrin gbáwẹ̀ jù wá lọ àríbẹ̀ẹ̀kọ́ ẹwọ́lẹ́sẹ̀ mùsùlùmáàtì mọ̀mìnáàtì kọ̀ọ̀nìká fẹ́ta ìbáṣe àbídáṣe méjì yóò tọ́lọ̀ ń dákọ̀ pítù ara ni bẹ̀yìbáàtì ó àbùkàrà ẹ́ bọ́yá wọ́n ti lọ́kọ rí o àbí wọ́n sì sí lọ́wọ́ sí jẹ́ wọ́n máa tọ̀ nínú mẹ́tẹ́ fàtà dákọ̀ yìí tí ni àwa ó sọ pé tá a lè sọ kategóríkà pé ah, ẹni tí ìyàwó rẹ̀ bá sì kankan mẹ́fà ah, ní náà tá a bá ti mọ̀ yẹn bẹ́ẹ̀ ẹ̀dàpọ̀ alákọ̀ọ́kọ́ kọ́ ìdá alákọ̀ọ́kọ́ ní pé kí ni àyẹ̀kú nà nàzọ́rúkà mùtàwàgbìlà lákọ̀ọ́kọ́ ni and ṣẹ́sì mọ̀ pé nǹkan yẹn náà ló fẹ̀ kan fà á ká tó fẹ́ wọn náà òun náà wọ́n fi ní ká wúra wa wa ìtọ́lọ̀ ọ̀fẹ́ ká ṣe náà ní pé tàbá ti ra sán láti mọ̀ mara wa dáadáa náà ẹ̀ ó ní rírí ó ní hekima tọ́lọ̀ fi ṣe bẹ́ ṣe mọ̀ báwọn kan túra wọn jẹ wọ́n ní inú òun fẹ́ mọ̀ dáadáa hmm? kò sí kò yẹ kílò àwọn èèyàn ní divorce àwọn náà kó ní bá ó mọ́ ò ẹ̀ ó ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sùn náà àtọkùnrin because circumstances ó máa wá tí ó máa fi hàn pé bóun ṣe rí. so alákọ̀ọ́kọ́ ni kọ́ ìdá yẹn atọ́kùnrin wa tóbìnrin wa atọ́kọ̀ àtìyàwó níta onítàfi wà àwọn wa àtàwọn ìyàwó wa ò ní pé káwò pé ah, ọ̀nà ibi tó bá dáa tó bá pọ̀ jù tí ó dáa ti lọ kásá alhamdulillah ibi àwọn ibi tàbá òkú bàwá dáa sí ẹ̀rùn káyẹ̀sẹ̀ máa wá gbìyànjú àti tọ́nṣù ẹ̀yìn ìjọ lápapọ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ tó sọ fún wa ó ní wípé tẹ́ bá rí bọ́lọ́wọ́ bá ṣe tíìtì ọ̀rọ̀ obìnrin tá fẹ́ mọ́ ẹgbọ́n obìnrin tá àfẹ́ mọ́ tá a ṣe tọ̀ lápẹ̀ bọ́lọ̀ ṣe ní ká bá a lò wà láwọn yẹ kéèyàn lè gbé ah, ń bẹ̀ fẹ́ anybody tó bá fẹ́ mọ bóòlù ń ṣe fẹ́ gbáyàwó rẹ̀ lò kó wo orú tọ́lọ̀ ọba ní ká ṣe fáwọn obìnrin tá àfẹ́ mọ́ kó wá òfin tóun ṣe tó bẹ̀ tá à ń fẹ́ ìmọ̀wọ́ ẹgbọ́ mi yé obìnrin tá ní nǹkan sí tọ́lọ̀ ọba ní ká ṣe pẹ̀lú ẹgbọ́ kó ń kálukú kọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú obìnrin tá ń fẹ́ bá ní ti pẹ̀lú ẹ̀ tí ọba fi wọ́n dẹ̀ ń tọ̀ kátàbẹ̀lọ́ fún tọ́lọ́ ìdákò sàforíṣì fún wa obìnrin tá ti bá sọ̀rọ̀ bá tá ti ṣe ákúdù fáàwá bí nǹkan kan wá ṣẹlẹ̀ pé á ní ìfẹ́ mọ́ ẹmọ ìgbọ́n tọ́lọ́wọ̀n bá ọlọ́run wá pọ̀ situation sí méjì ọlọ́run ni tó bá ṣe pé ńgbà tẹ́ ṣe ákúdù yìí ẹ ti mention pé ìkànlẹ̀ fún àbẹ́ẹ̀tì eh, mention circumstance méjì thirty mention àbẹ́ẹ̀tì mention hmm? thirty mention àbẹ́ẹ̀tì mention tẹ́ ẹ̀ bá tí mention pé yẹ kan òní hmm? ẹ̀ sì tí ní kankan ṣe pẹ̀lú wọn ápùdù nìkan lẹ́kan ṣe ọlọ́run láwọn wọ̀nyẹn ẹ fún wọn ní mútà mútà ní pé ẹ fún wọn lówó owó kan ní owó tàǹfẹ́ tàbá kọ́ ọ lẹ́ẹ̀

ṣàmà pé tọ́kàn ó sọ fún ìyàn nípa nígbàjò ìpàdé títí nǹkankan ó dáná nù yóò kí mìíràn ó sàdá àti ìbùkọ́ máa fóbìnrin mìíràn kí láwà fún ọlọ́run wa ni dìpáàpẹ́ ti mẹ́ńṣẹ̀ iye kan yẹn kódà kẹgbẹ́ ní nìkan papọ̀ fàníṣù máa pàrọ̀ tù háàpù iye tẹ mẹ́ńṣọ̀n ẹ̀fún ẹgbọ́n obìnrin tàà fẹ́mọ́nù o háàpù hmm? iye tẹ mẹ́ńṣọ̀n yẹn ẹ̀fún ọlọ́run wa mú tìnárù méjì wa

ẹjẹ́ kí tún sọ́kọ́ adíkọ́kọ́ sọ pé ah, ọlọ́run ọba sọ ní pé ìtó jẹ́ wájú ìbùdí kí n fún ọ ní app but in níwò pé tó pé àfẹ́ra ah, mọ́nà kan mo fẹ́ fún ọ pé tẹ́gbọ́n mi ọlọ́run ọba ti ṣòfin half àfi táwọn obìnrin bá sàmójúkú ah, pé a máa ní gbogbo ẹlọ́kùn ẹgbọ́n sàgbọ́dí méjì ẹ máa ogun ń sọ lọ ọlọ́run wà á ń tá fún akọrọ̀mù lè ta fún wọn ṣùgbọ́n yìí tẹ̀kan fún wọn pé òun ló súnmọ́ ẹgbọ́n ó sáàrin tó ló ti mọ̀ pé yóò lè lára ìyàwó náà pé ọwá ń kì fẹ́ méjèèjì àfi táwọn bá sàmójúkò pé mọ́ mọ́ àfihàn gọlọ ẹmọ gbọ́ o àdíkẹ́ ní sàmójúkò pé tẹ̀kan gbà pé ọlọ́run méjèèjì ló lè wá ẹgbọ́ ká fọ́lọ́run wá bá dá sí ẹjá àwọn ọkùnrin bá jẹ́ ọlọ́run bá dá sí pẹ̀lú píríncípù tí mo sọ lẹ́ẹ̀kan ṣé pọ́dù láṣe àbí adùn adùn gangan gbà tí ìtàkọ́lọ́run gan sọ yóò gan àkílódé ààfù ààfù ó ti tó báhùn ó ti tó báhùn ọlọ́run pọ̀ lé bọ́lọ̀ bá tẹ́sí òfin dídí àádọ́rùn ìmọ̀ ní ẹ̀ ẹgbọ́ pẹ́tọ́rọ ti mọ̀ wẹ́ẹ̀mí tó ní pé à tí ó kọ̀ wá pọ̀ jù báyìí ẹ́ tó lè lẹ́sìn sáàdì sànàbì sàlàbà fẹ́lá àbá ń sọ̀rọ̀ ìzàká pé ẹ tó gbé oko nígbà tó gbé oko tí nǹkan kó jáde tán tó tó ní sọ́ọ̀bù àkátà tá à ń pè ní agbọ̀n àwa ni kí máa sákọ́tì sàmà tó bá ṣe wípé oko tó gbìn òjò ló sí ọpọlọ ọba ló bá wù tí ò síṣẹ́ wàhálà nǹkan àlọ́ oṣù 1 over 10 àmọ́fẹ́ fún ọlọ́bá tó wá fún omi tó fi gbogbo wàhálà tí ẹni ọ̀gẹ̀ pé ah, ah, gbogbo wàhálà tó ṣe ọlọ́run ti mọ̀ fẹ́ over 20 hmm? wọ́n náà sọ pé ah, wàhálà ikọ́ àwọn àlọ́run ló nọ́mbà twenty wọ́n wá ní tó bá ṣe gbé níṣẹ́ o láàrin ọdún òjò rọ̀ díẹ̀ wọ́n náà tó irrigate ẹ̀ wọ́n wá jẹun one over twenty plus one over ten divided by two again kájọ dúró láàrin wa ẹ̀yọ́ ìgbé tó bá ti kan zàká ẹmọ bá wọ̀nyẹn sí máa calculate tó yóò máa kalẹ̀ náà èwo ní ọgbọ́n ọ̀nà yìí èso omi yọkó ẹ́ adùn ní máa fẹ́ mẹ́ẹ̀ẹ́ tọ́lọ̀ náà bá ti wá fẹ́ pẹ́ ìdá rẹ̀ lé adùn ní ó fi bẹ̀rẹ̀ ọwà kùta ní wàjọ ọmọlúwàbí hmm? ọlọ́run wá ní àmá wà á ń ká fún àkọrọ̀mù ẹ̀yìn ọkọ ẹgbẹ́ ìrìnà lẹ́ti wàhálà ìwọ ló travel láti rí lọ sí mẹ́dúgbùn tó wáyàwó lọ mẹ́yàn bá tẹ̀ wáyàwó lọ lórí àsìkò yìí tí sọ́ẹ̀sọ́ sì wà báyìí kóbìnrin òun náà farabalẹ̀ ní torí ọkùnrin wọ́n padà sọ̀tán rẹ̀ pé sọ mọ̀ pé jọ́ta wá gan tọba fi yóò mọ́tò táwọ̀

klọ́ọ̀tì wọn ni wọ́n fi bá a wí wàlá táǹsà wọl fọ́dúlà bẹ́ẹ̀ nà wàlá táǹsà wọl fọ́dúlà bẹ́ẹ̀ nà ẹ má fi pé kẹ́ ẹ fi fádùn fẹ́ẹ́ kejì ilẹ̀ wọn ló yẹ kó pọ̀ jù láàrin yín òun kí náà ń pè bẹ́ẹ̀ alimusamahatu fẹ́ẹ́ kókó second principle principle aláwọ̀ kan ni principle kiri àtàwásọ̀. Eh, kó wà balance in your view príncipe ẹlẹ́ẹ̀kejì òun ni príncipe ni almusamahatu fẹ́lifokok tó o bá fẹ́ gbé dáadáa pẹ̀lú ìyàwó ìwọ lọ̀gá lóòótọ́ ṣùgbọ́n èèyàn máa ń fojú fo àwọn ẹ̀kọ́ kan ni ara tó lè dá problem lẹ̀ ní kéèyàn sọ pé tọ èèyàn fẹ́ treat obìnrin bí ọmọ sẹ́yìn àbí bí ẹrú yàn tẹ̀ náà torí tẹ́ bá ní dáhùn kò ní ìgbà máa ń gbà mí náà òkú mọ̀ fún aráyé kí ló dé tọ́kùnrin ó ní ìntrẹ́sì tó tún fẹ́ ní ìntrẹ́sì débi pé wọ́n ní bọ́dínà máa gbé irú báàgì tó fẹ́ gbé jáde lónìí yẹn ìrẹ́gì tó fẹ́ gbé jáde kò bá rú lórí <laughs> ẹ́ ọkùnrin tó máa tàbí no mo ti ní kó má lo bàtà tí mẹ́rin kò bá wọ́ tó ìrẹ́ ló wọ́ sí ẹ́ ọkùnrin mi ó ṣe débi pé yóò sì fẹ́ sọ obìnrin di machine ó gbọ́dọ̀ jáde ó gbọ́dọ̀ sọ̀rọ̀ tí wọ́n ní kò sí àfẹ́tì ìlépa ẹgbà kan ọkùnrin ìwé tí wọ́n ní kò sáfẹ́tì ní ìlépa ok èyí mo fẹ́ pa báyìí ẹgbà kan infantry èyí mo fẹ́ pa báyìí ó gbọ́dọ̀ fóònù yàrá yẹn yẹ́yẹ́yẹ́yẹ́ yóò tẹ̀lé ọlọ́tọ̀ ṣùgbọ́n òní gbádùn ẹ̀ gbọ́dọ̀ òní gbádùn ẹ̀ so al-musamahatu fil-huquq nǹkan tó má sọ pé o fẹ́ gba ogbó ẹ̀tọ́ rẹ̀ tán lọ́dọ̀ obìnrin bó bá ti fẹ́ ṣe bá sílẹ̀ nǹkan yóò àfẹ́kì wà á ṣòro ohun náà kàmá wà tàmáàmù náà fi ń bá lò kìí ṣe minimum hmm? abbas ẹ̀dẹ́ ọgbà àdúgbọ́má ok má ibn abbas náà lára ẹ̀ ẹ̀yà àgbà minkum ilaykum ọ̀rọ̀ Ibn Abbas tán pé wá máa ń ká táìtà tán ìparí rẹ̀ kan bẹ tó ṣe pé ó fẹ́ wúlò jù bẹ̀rẹ̀ rẹ̀ lọ gbogbo náà la máa ń kó tẹ̀ torí pé yóò fẹ́ yóò bá ti ṣàfihàn ìparí kan bẹ táìka Ibn Abbas ń ṣàlàyé àyà àyà wọ̀lọ̀húnna nítorí lẹ́dà àlẹ́hìn àwọn obìnrin náà lẹ́tọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ yín o nírú èyí tó wà lórí wọn sọ́gbọ̀rọ̀ fún yín Ibn Abbas wá sọ wípé inni uhibbu an atazayyana limra'ati èmi ń fẹ́ kí ni náà sọ̀sọ́ fún ìyàwó mi kama uhibbu an tatazayyana li kí ọgbẹ́ yóò ṣe wù mí náà kí wọ́n náà ṣe ọ̀sọ́ fún sábà mọ̀yún àmì gbogbo náà la mọ̀yún ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò parí Ibn Abbas sọ pé wàláà wàlá àtàǹzẹ̀fò òkú kí àlẹ́ ìhà ẹ̀tọ́ mi tó ẹ̀kí ń gbà lórí ẹ̀mí ìgbà tán ẹgbọ́n ẹ̀tọ́ tí ọ̀pọ̀lọ̀ ọba ló fún mi mo máa ń kíìpù díẹ̀ kí bá ti pọ̀ fi lè dúró nítorí báyìí ká mọ̀ pé a ah, agbájá ara ẹ̀tọ́ tọ́wọ́ ní kó fún mi wípé dáná fún mi mọ́sàlá ẹgbọ́ kí wọ́n rò pé a ah, yóò ti rẹ̀ yáyì hmm? ẹ má dáná lónìí màá wà kan jẹ ṣe pé màá wà kan jẹ ló gbé àbí ẹ̀hẹ̀n ìyẹn òfin jẹ́ kí ìṣòro wà pọ̀tàwọn obìnrin ní máa exploit it torí rẹ̀ ní pé tọkùnrin àtòbìnrin bá wà papọ̀ tínú bá ń dùn fọ́dúlù lèèyàn máa fi ń bá obìnrin lò sódà ní tọ́gbọ́n tí wọ́n máa ẹ̀sùn ẹ̀sẹ̀ ó wà bọ́ sí adlu ṣọ̀nùsáì àmọ́ tó bá ti adlu bẹ̀rẹ̀ nítorí bá dì pẹ̀lú ìlúlùmù lọ́bọ̀ sí pé nígbà tí nǹkan bá

ṣùgbọ́n ṣe gbóbìnrin lo fọ́dùlù ní kó máa pọ̀ ọlọ́ni wà látàntàwò fọ́dùlù bẹ̀rẹ̀ èèyàn kì í gba gbogbo ẹ̀tọ́ rẹ̀ tán òun ni ẹ gbójú ń bẹ àwọn nǹkan kan ẹgbọ́n mi ọ̀ẹ́dẹ̀ ẹlẹ́kejì alákọ̀ọ́kọ́ àtàwázó ẹlẹ́kejì kọ́ àlùmùsàmáhátù fẹ́lẹ̀kọ́ ẹlẹ́kẹta ọ̀ ìdátù tàṣáwò rèé àtàṣáwòrè ìmọ̀ gbàmọ̀ràn wọn ẹ́ níbi nǹkan tó bá ti kó bá kà wọn náà ìmọ̀ gbàmọ̀ràn wọn kan fi sí àmọ̀ kan fi bìlọ̀ ẹ́ má dáa ṣe bóò lè ṣe rí ká ṣe lè báyìí báyìí kọ́dà bí ìbá ti mọ̀ sí ìrìn náà ó hm? ìbẹ̀ tán bá mékì input kọ́dà lè mékì input tó ju tèèyàn lọ eh ṣe rí kéèyàn wá sọ pé ah no no I know what is best for you nígbà kéèyàn sọ pé mo mọ what is best for you ó bá tíráì rẹ̀ ń gbà àbùkù ló bá ẹ̀lùmí ti tíráì rẹ̀ kó lọ́wọ́ ti tíráì kó kábùkù ọlọ́run ọba ń sọ fún wa títí dá àwọn obìnrin tá a ti kọ́ lẹ̀fẹ́ nígbà tó ń ọ̀rọ̀ ọmọ tí wọ́n bí

dáadáa ẹ ti pọ̀ jù ṣẹ́tọ́ta ẹgbẹ́ ìyàmbá ma ń mọ̀ lárí máa nǹkan tí ó dáa ní èyí ó bẹ̀rẹ̀ tó rí irú beauty Islam ń pa pẹ́ntà àkọọ́lẹ̀ kí ẹ̀sùn ọgbá gómìnà sọ pé mo fẹ́ wà pé kákọ̀ mílẹ̀ òun lẹ máa fi rí pé tọkùnrin bá ti dé èèyàn bú ìyàwó rẹ̀ máa ń wé nìgan tó bá kọlẹ̀ ẹ̀sán àwọn òwò tọkùnrin bá ti dé èèyàn bú obìnrin ló tó ṣe lóbìnrin yóò mọ̀ gún gíràjìrà àwọn ìfẹ́ kan mẹ́tọ́lọ̀ ọba fún un tọ́kùnrin padà wá pé kíyàn yóò wá ní kí nìyàn kan ní ẹ̀yẹ́ wá ní pé sáàbà sẹ́ndìwó ṣàwọ́rùn kan wọ́n pé bá ń sẹ́ndì ẹ̀ kò gbọ́dọ̀ kọjá ó bá kọjá ẹ̀ṣẹ̀ ní o ẹ̀ṣẹ̀ gbogbo yóò rí gùn tẹ́ bá ti wo tọ́lọ̀ ọba ní ká bá àwọn obìnrin ká bá kọ́lẹ̀ ṣe bó ti ní ká tírìtì wọn ó yẹ kéèyàn mọ̀ pé obìnrin tó bá jẹ́ ìyàwó èèyàn kọ́ kíyàn mẹ́sì tó ń jọ tíyàn bá tó kò obìnrin lẹ̀ kan nìyàn tó máa ṣó dáadáa tán fọ́ọ̀sì yàn ṣe ó di mẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́rin ẹgbẹ́ mo sọ fún ilẹ̀ kan pé ọkùnrin lọ̀gá àbí ìyẹn olújú méjì wà lọkùnrin méjì níṣẹ́ rẹ̀ ó sì gbọ́dọ̀ máa lo kárátà ah, méjì náà ló ti balance ọlọ́run bá pe ọkùnrin ní albaalu hmm? baalu ní jẹ́ ọkọ eh? but lédè lárúbá sáfẹ́ ní baalu ìdómi almaliku asayidu ẹni tó ní nǹkan diona olówó orí ní baálé mi ó yóò bá pè ní baálé mi baalu ni wọ́n tún ní baálé ẹ̀kí ń ẹ̀rẹ́ àti eh, gbọ́ baalu mi baalu ni wọ́n tún sí baálé mi

ẹgbọ̀ tó rẹ̀ náà lọ́nà tó pè ń bá lù sódà tó bá fẹ́ yọ ó ẹgbà náà ó wà jẹ onímọ̀ pé ẹgbà wà tó bá kàfẹ́ yọ ṣubú yọ àjà pé mọ́ yọ ṣubú amẹ́ni tí wọ́n ráyọ̀ yọ̀ sí tó wá sí pé ń jọ títà bá dé ẹgbà lọ́wọ́ kọ́ yọ ó pé kí àti ẹ̀rá fàdé kẹ̀kẹ́ lára ilé tó bá lù lọkùnrin tó mi almalik asẹ́jì ọlọ́run tó wá pọkọ àti ìyàwó náà ní záwójú ẹ máa wó dáadáa kí ni jẹ́ záwójú záwójú ni partner ẹgbọ́n báálù ni ọ̀gá záújù ni obìnrin tẹ́kọ́kùnrin rí gbogbo ọgbà ẹgbọ́ záújù tọ́lọ ń pè hùn lóbìnrin fẹ́ pé má sọ mi bọ́gà yọ má ṣe bí pé ẹgbẹ́ ni wá pé kó má sọ pé ṣíká jẹun lónìí àkọ́kọ́ mẹ́jẹun pé mẹ́jà jẹun kò sì gbà pé záújù jọ́lá partner pé business partner colleague ní tóun fẹ́ nù pé tó fi kú kó rí mẹ́rin záójú ẹgbẹ́ záójú ojú záójú lọ méjì ni nígbàtẹ̀ záójú pé nǹkan méjì fẹ́ fọ́mù pé àbí ìtàkọ̀ fún ẹgbẹ́ ọ̀kan ọjọ́ ní ìdára wọn irú tó bèèrè lẹ́nu kò jẹ́ záójú ọlọ́pẹ̀rún záójú ló tọ́ but ó tún ápẹ̀ báàlì obìnrin ò fẹ́ kó jẹ́ báàlì just like anybody nu wa náà fẹ́ anybody tó bá jọ máa ń sẹ́fọ́ gà kan ẹgbọ́ gbogbo ọgbọ́n tóun náà fi dá dúró ló nítorí sẹ́rí instruction náà máa ń lè lára ó dé ní sí ìgbà ní ìsìnlágbò márùn agbọ́dọ̀ dìde ní kìí ká gbọ́dọ̀ díkíkan níbò in ti ń lọ pẹ̀lú báàlù ní instruction instruction instruction do do do ara ọkùnrin gan ògbà kátó sára obìnrin ṣùgbọ́n náà jọ pé kò sí gbọ́dọ̀ sẹ́nu báàlù bọ̀záójù ni um, I can't do anything what do you see ẹ̀wọ́ irú ilé ìrìn olóyìnbó ń púùsì fún ẹgbọ́ tó ń ìsọkùnrin lè dìdìrì gbáwátá tó púṣì fún kọ́ tó tún púṣì dé kó ní ìyàwó tẹ́yàn fẹ́ kẹ́yàn fún bí pé ṣe mo lè bọ́ ọ̀sùn ọ̀tún bí ẹgbọ́ dìdìrì ó ní tó pọ́pọ́ sọ nóò tó sì fi súnmọ́ rẹ́ẹ̀pù tó ní ẹgbọ́ tó dìdìrì lọ́dọ́ ní máa ní kí alẹ́gbẹ́ ìyàwó fún òun wèrè ó kó sí pé záwójù ní kó láàrin bọ̀ ìsìláàmù ti wá wà ìsìláàmù pé zàwùjíyà mẹ́rin bà níyà rẹ̀. Ṣẹ́wà mọ́ tó wà bẹ́, jẹ́ wọ́n pé tó wu obìnrin ni pé kọkùnrin jẹ́ záòjù, ní tó wu ọkùnrin náà ni pé má gbà báàlù lọ́wọ́ mi. Ẹn bí kọ́sí tó náà fìjọ kọ̀ rẹ̀ gbò wá. Záòjù wá ṣe é ṣe nígbàtẹ́ bá sì ní iṣu pẹ̀lú obìnrin. Záòjù láà máa ń lò fẹ́ bá sì ní iṣu, ẹ̀yẹn sáà máa wo dáadáa. Kò sí ní tí ò ní kó ṣe tó ní ṣe záòjù là ń fi ń gbà ẹjọ́ bá mi gbọ́mọ̀ yìí ọgbọ̀n ẹjọ́ tẹ́lẹ̀ bá mi lọ sí jọ́fra ẹjọ́ ṣẹ́kẹ́ gbogbo ẹ̀ náà ló sàmọ́ sáré ìfẹ́ ń gùn ọ́ ẹ̀bá mi ra bẹ́ẹ̀gbọ̀ ẹjọ́ ṣe ẹ̀rà nǹkan tẹ́ máa jẹ lọ́wọ́ ẹjẹ́ pé gbogbo ẹ̀lọ́wọ́ pẹ́ no no no no no dáadé dáadé náà záòjù nù lóòun fẹ́nu kó lè lè záòjù tó fi kú ẹ́ ibé ṣe ẹ̀ẹ̀mí lọ lè lọ àtàrí ìgbàgbà àwùjú àwùjú ṣùgbọ́n ṣẹ́rí tó bìnrin bá ṣiṣẹ́ dáadáa záòjù ṣe ṣe níjọ́ tó bìnrin bá ya wọ́n kọ́ záòjù ò lè kò lè pọ́níṣì záòjù yes now záòjù ò lè pọ́níṣì záòjù òun ni ilé àwọn tí wọ́n ń lọ ẹlẹ́kẹ̀ẹ́jì òun fi ń dàrú ó ní we are equal iṣẹ́ rí equal ó ṣe é ṣe nígbà tí nǹkan máa ń lọ dáadáa tí ó bá lọ dáadáa equal yóò mọ̀ gbóná ní please can you calm down èmi lọ ọkọ̀ ọkọ̀ are partners so báàlù lọkùnrin ó lò níjọ́ tí obìnrin bá fẹ́ mọ́ ìyàwó jẹ́ẹ̀jẹ́ ẹ́ zaújù ni ó lò nígbà tí nǹkan bá ń lọ dáadáa wọ́n tẹ́ mọ́ bí táàbí ń ṣe mistake tá kún ṣe ni pé nígbà tí nǹkan bá ń lọ dáadáa báàlù máa ń dominate nínú wa ìgbà ń kọ́ ló yẹ ká lò kó dominate tá bá bẹ̀rẹ̀ pẹ̀lú wa'ashiruna bil ma'ruf zaújíyà ni ó dominate pẹ̀lú ma'ashara sọ pé alkamalu wa ni pé ìtumọ̀ tó ṣe pé kìí sọ̀rọ̀ rẹ̀ lórí ẹlúgbọ̀rọ̀ máa ṣe pọ̀ níjọ́ tó bá tí wọ́n ń yàwó ló sàárè ìjà padà fún bọ́bí mhm. but àwa wọ́n ti gbé sọ́pọ̀lọ́ tí wá pé ìwọ lọ̀gá ọ̀gá owó ìgbà náà ni wọ́n ká gúúsù mọ̀ gbọ́nà ká mọ́ sọ̀rọ̀ pa àtìyàwó ẹ sọ̀rọ̀ bí iṣẹ́ kọ́dà tíráìlẹ̀ pẹ̀lú àwọn ọmọṣẹ́ gbogbo àgbé ojoojúmọ́ ẹgbẹ́ àwọn sọ̀gá ẹ gbogbo wọn lọ́ta ni má sọ̀rọ̀ ìyàwó ta ló ìgbìyànjú sí báyìí sáàd ta ló ṣe so tẹ́yìn bá fẹ́ bóbìnrin lo bàálíyà ń bẹ òjíyà ń bẹ tóbìnrin bá ti gbọ́rọ̀ sí ọ lẹ́nu tí ṣe ṣe dáadáa tí ń ṣe tọ́lá ọba ní kó ṣe dákan ti zà òjíyà bá lò kó fi ìbí pé bóyá ẹgbẹ́ nìyí dédé nìyí kó fi ilẹ̀ ṣe àwọn náà mọ̀ ṣe ní jẹ́wọ́ bá padà sí yọ kéjì òun tó padà rúkúá ọkùnrin yóò ṣèwárí báyìí ó dàbí ìrìn kọjá là wọ́n tó ṣe pé kọ́dà gbà ṣe dáadáa náà nǹkan ò bá lù náà ní ń bá lù ó ti yúùsì máa pé ẹ̀hẹ́n ní ò ṣe kọ̀fíọ́tọ́ àkùsà fẹ́sì lẹ́kan bá lò ẹ̀rí pé kí ló fẹ́sì lọ mẹ́gbà wà ẹ̀ òun pàpà bọ̀túnmútún lẹ́gbà náà jẹ́ ọ̀nà ẹ̀sẹ̀ rẹ̀ tó lọ mú kíní wá so ẹjẹ́ fún ilé ìdàmkù bó ní ṣe ń lọ anábì sallallahu alaihi wasallam hajj hajjatul wada wọ́n dé hajj kan bẹ̀rẹ̀ umra ni wọ́n kọ́ ṣe kan bẹ̀rẹ̀ umra aisha abdullahi anha ta ṣahaidi bóbìnrin bá ṣahaidi kò lè ṣe tọwa anáyí sọkútọ̀ kò lè ṣe tọwa tó ń pè tí ó bá ṣe ṣe tọwa ó lè ṣe sáyò gbẹ́nà sọ́fà lọ́rọ̀ sáyò lè dájú sáyò gbọdọ̀ wá lẹ́yìn tọwa fún sọ̀tọ́ ń pè bíi pé umra rẹ̀ yẹn kọ́ ó wà hank ìgbà tí wọ́n parí umra tán tásìkò hajj òbí tó o ti parí menses tọwáfù kan náà lọ pẹ̀lú hajj a ń pè tọwáfù lè ìfàbọ̀ hmm, tọwáfù tí umra kí là ń pè tọwáfù qudum àbí tọwáfù ziyara àbí tọwáfù umra Aisha ṣe hajj fún tọ́ ìgbàgbọ́ ti kú hajj ọ wá ṣe tọwáfù ti hajj nígbà tó wá ti tán

ládàní kan kọ́ là ń ṣe náà káwá dé mọ̀dínà padà àwà délé àwọn ìyàwó rẹ̀ yókù sátì mímí wọ́n máa sọ pé àwa ṣe ó múra àwa ṣe tọ̀wá fún èjì àwa ṣe tọ̀wá fún ẹgbọ́ bọ́n jẹ́ rẹ̀ sí ẹgbẹ́ láéláé lẹ́yìn tàwá yìí tọ̀wá fún méjì méjì ló ń kálukú ó ṣe bọ́n jẹ́ ọ̀rọ̀ lọ́kàn ìgbọ́n ò bá gbà gan kò sí wàhálà ìbílọ̀ náà pọ̀ sọ aṣọ́dún ẹ̀yìn rò pé nígbà tánàjà àtàíṣà jọ sọ̀rọ̀ kò rírọ̀ sólù láàmọ́ ọkọ̀ rẹ̀ ọkọ ọkọ̀ rẹ̀ ní ọkọ̀ rẹ̀ sọ ah, sọ̀rọ̀ yóò ti gbàgbé gẹ̀rí jẹ́ bí fẹ́rẹ̀ ìkẹ́kọ́ yóò rọ̀ rúrò fún wà ìfẹ́ àwọn ìwà ní o pé ajé mẹ́dínà kọkùnrin wájú pé wọ́lá ìpínlẹ̀ yóò gbọ́n kẹ́kẹ́ yẹ́ ẹgbẹ́ má máa ṣe ẹgbẹ́ mọ̀ tí àwọn obìnrin bẹ̀ máa abẹ́ẹ̀rẹ̀ ọlọ́run fi sí gbọ́n gbọ́n kẹ́kẹ́ yẹ́ obìnrin ẹ̀rọ ogbè gbọ́n kẹ́kẹ́ yẹ́ gíní ní gbọ́n kẹ́kẹ́ yẹ́ òun ò tí kò sí lẹ́nu yẹn mọ́ alọ́lọ́run ó sì káwàfù jáde fún Abdullahi ọjọ́ ọwá fẹ́rún yà nàbí ó ní wàkánà nàbí sallallahu alaihi wasallam rajulan sahla ànábì èyàn tó rọ̀ ní tó rọ̀ idha haliyati shay tí a ìṣà bá fi fẹ́ nǹkan bá ìsáábà àálẹ́ ìgbésù fọ́lù ẹ̀ tí ó dá sí ìgbó fẹ́nu sàbókagú sáà pé ibi tó ìtàkù fi ọlọ́ Abdullahi bin Abibak mú lọ tẹ̀lẹ́mù tẹ̀lẹ́mù ní pé ibi tó jáde sí outside the haram lọ gbé umura lọ gbé ìrọ́mù láti rẹ̀ náà wá sí tọ̀wáfù tí a ṣe káptà mọ́ lọ Ànábì come down to level zaujiya tó bá fẹ́ lo báàlù instruction pé no you are not doing that for us and nothing will happen ó lè gbà bọ̀ṣẹ́ rí ibi tí wà lọ ti dé kò ní sí bá náà bí o ìwà bẹ́ẹ̀ nìkan bá fẹ́ ti fi náà náà bí ọlọ́run tó mú ń dá òun ti ṣe rí bó ṣe sọ́hùn sàpé báàlù lòlò níjọ́ tó padà kó sọ́wọ́ táyé bá wà pé kó fún láyè kó ṣe tí ò ní ní ọlá kó fún yóò padà kó sọ́wọ́ ni pé ẹ wà lọ sí hajj àbí umrah rárá pẹ̀lú màmá rẹ̀ àbí sísà rẹ̀ àbíyàwó kejì níjọ́ ló ti wá gbàgbé pé instruction tó gí fún ọ̀kan náà wà lóòrùn wá fẹ́ ṣeré wà lókè lọ ṣe tọwáàfù ní ní ẹ́ tọwáàfù láìlẹ́ àyà níjọ ṣe ní nínú bọ́ọ̀dìrì wọ́n ti gbàgbé níjọ́ ló wà rántí pé yóò ní pé ṣe ẹsẹ̀ẹ̀sẹ̀ mọ́ ẹ̀rí eléyìí <laughs> mi ò mọ́ mọ́ kọ̀ọ̀rọ̀ pé ẹ̀ẹ́ eh, òun lẹ́kí ìfẹ́ fún ẹ kíkù báàlù fẹ́ mi ẹlẹ́gbàjù fóun láíláí ọ̀wà náà wà bọ̀ ọmọ wa bẹ̀bẹ̀ ayé lórí kí nìyànká lórí kí nìyànká lórí kí nìyànká so ọkùnrin lo báàlù ó sì lo zọjíyà ṣùgbọ́n zọjíyà nìkan ló fẹ́ kó máa lò ẹ́ ló ń fẹ́ torí kó sáà máa dùn lọ náà ni ẹ wá rí láwàá ṣe ẹ̀yìn pẹ̀sẹ̀ntì scenario kan fún un màá sì padà sọ báwo láti bá àwọn obìnrin bóòlù àwọn obìnrin náà ti calm down lọ́wọ́ ọjọ́ tí ń lọ níwọ̀nba ṣẹ́rí background òun kálukú wa òun náà ń sọ bá a ṣe ń bá àwọn ìyàwó wa lò background yìí ti haramu pọ̀ sẹ́wọ̀n pé ń gbà mí ó mọ influence ẹ̀ ẹ̀ ń kí n fún example ẹni tó bá dàgbà sílé ti fi pé ó rí bàbá ẹ̀ bàbá rẹ̀ máa ń gífì instruction àwọn yẹn fún ẹ̀ńtẹ̀lẹ̀ kọ́dà tí ń gífì àwọn ìyàwó ẹ̀ náà tó náà bá dàgbà ó láìsílẹ̀ fi rọwọ́ tó mú náà ẹ̀rẹ́ ṣe wá ní nǹkan tó wọ́n bá ti wá bá pọ́kùnrin máa ń ṣe ń lé wọn àti kọ́m dà pé yóò ṣe fún ìyàwó rẹ̀ yóò lè àpá nílé tiwa àwọn ẹgbẹ́ obìnrin ṣe ń yí pampers lò kí sí kó lè fún ṣùgbọ́n sì pé ó já ọkùnrin òun kù ẹgbọ́n mi kí kó lè fún pé no no no mo lè bọ́ ṣe mí mo lè rú omi gan but pampers yẹn àwọn obìnrin wọ́n ń ṣe jọ wà á ṣe tóbìnrin bá wá ní background míì tó ṣe pé báyá bàbá àti àbẹ́gbọ̀n jẹ tí ma ń ṣe fún ìyàwó rẹ̀ nú obìnrin ah, yóò gbọ́ sígnà yóò gbá ẹni yóò tẹ wúlò yìí tọ́kùnrin náà bá dàgbà wípé àwọn nǹkan kan jẹ káwọn obìnrin máa ń ṣe ìzílẹ̀ nígbàtí wọ́n bá àwọn bàbá wọn tán ṣe kóhun náà wo obìnrin ní tó náà wá bá dáàdì ní fọ́sí owó yẹ kó lè ṣe náà síta wípé no you don't do this eh? ah, wá o aṣọ ọ̀fọ́lá ni tó bá jẹ́ yàwó tèmi tó bá máa jẹ́ yàwó tèmi èmi ọmọ adétúnjí ọlátúnjí lọ́látúnjí family ọgbọ́ o ẹgbọ́n ọlọ́jú family ní sọ kò kó pé ẹ́ àláìláì lóò wà kọ́ ní o ẹ́ kọ́dà àti gbọ́ orí wọ́n ní brọ́dà kan pòpò sí sísà kò tí ìfẹ́ o ìjì sọ fún pé wà mọ́ gúnyán fún mi ní ọwọ́ ló sì fi gùn kò tí ìfẹ́ o ẹgbọ́n wọ́n kan sọ̀rọ̀ lọ́wọ́dọ̀ ni pé fún orílẹ̀-èdè wà ní ìṣòbẹ̀lẹ́ dọ̀pọ̀tẹ́ ọ̀kúnrin ilé yóò pé àmúṣì ah, àgbàgbó so background wa ó máa affect but ṣé background wa yẹn náà must it be fixed static tí ò gbọdọ̀ change ẹ jẹ́ ká wogó làwọn sàhábà ṣẹ̀ṣẹ̀ Umar bin Khattab radiyallahu anhu Umar fún wa ní pé Umar sọ wípé àwa àdéhùn kọ́ ní mọ́tò gbogbo ọ̀kí máa ń fi ṣọ́ọ̀tì ọ̀rọ̀ kàbílẹ̀ Umar láwàá kúnná máa ṣára kùrẹ́ṣì àwa kùrẹ́ṣì tó àti dàgbà ní maka qauman àwa jẹ́jọ kan nágbébò nìsá àwa máa ń bú àwọn obìnrin ibi níbi táà bá wá àwọn obìnrin gbọ́rọ̀ sọ̀rọ̀ tó background táwà nínú jòkó wọ́n bọ́ fẹ́ ṣe àwọn láwọn bí wọ́n ni kúnnà lánàá ó dù amúrọ̀ nìsá ìṣẹ́ à láti jà ní àwọn òkúbìnrin kún kankan ọlọ́mọ̀já islam gbàtí islam dé wọ̀zàkọ́rọ̀ fún nọlọ́ ọlọ́run ti dákọ wọn ó sọ ìfẹ́ wọn ó sọ ìfẹ́ wọn a fún wọn kọjá àbí tọ́lọ̀ dákọ ọmọ yẹn a fi dúró níbi táwà pé wọ́n ní ìgbọ́lọ̀ sí jàmbá fún ẹ wọ́n ní kí n fún ẹ mọ́tò tẹ́fẹ́ra ẹ̀nà ṣe ẹ̀rọ pípò ẹ̀kẹ́ rà sí báwo ó ṣe dá sí mọ́tò tí mo fẹ́ra jẹ́gbẹ́jọ kọ́kọ́ jẹ́ ẹ̀rù bá wọn kọ̀rẹ́ ìṣòro rẹ̀ dẹ́gbẹ́ mọ́ sọ pé òun wá fẹ́ sọ́run jẹ́ kìyàwó wọn sọ pé àwọn sọ̀rọ̀ tó wá níta ẹ̀ bá ṣe báyìí ṣe bò ta ló pè ọ̀dà sí ṣe bò ó mọ̀rọ̀ wá ní nígbà tá a wọ̀jẹ́dìnà kọ́wọ́n àwábápá wọn à ń sọ nature tí wọ́n gbé taglibu hum nìsá òhun àwọn ìyàwó tí wọ́n mọ́ ń bọ́ àwọn mọ́lẹ̀ ẹgbọ́n ó mọ́rún bọ̀ láti bí pé the only thing táwọn ìyàwó wọn mọ̀ àbíkọ́kọ́ báàlù ni báàlù àwọn àǹsọ́rù dé lẹ́fún pé wọ́n ti dé záòjù láti àwọn ìyàwó jọ máa ń ṣe táwọn bá sọ̀rọ̀ ìyàwó láwọn òkàkùn kankan pàtọ́fíkọ̀ nìsá ó náà yàkúrnà min adábi misail amsor àwọn ìyàwó wa náà bá ti wá kọ́pí àwọn ìyàwó àmsọ́ wọ́n ti rí bẹ́sí sọ́kọ́ wọn àná òfin àà ilẹ̀ tẹ̀ dùn báyìí ilẹ̀ dùn báyìí ó ní òun bá fẹ́ jáde níjọ́ kan lọ́n bá ní ẹ̀ẹ́kẹ́yìn ọjá ìjẹ́ ọmọ pé ẹ̀ẹ́ tí ìfowó lẹ̀ mọ́lùkọ́ ó fẹ́ máa sọ̀rọ̀ ń bí tẹ́mì tí ń sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ní tàníyàn lẹ́ndàmà rẹ̀ kọ́dà àwọn ìyàwó ànẹ́bí <laughs> eh. kọ́dà àwọn ìyàwó ànẹ́bí àwọn gọ́mà ń sọ̀rọ̀ sọ́nà máa sọ́rọ̀ ẹ́ ọmọ mi ẹ́ ìbúlá sí lẹ́lẹ́yìn ó mọ́ sáyẹ́ sí gbogbogbogbogbogbogbò ó lọ bọ̀ sọ́ sí rí ànẹ́bí sọ́rọ̀ pé wọ́n Hmm? ó fi Aisha alẹ́ pé mo bá dọ́dọ̀ Aisha ẹ̀ ó yọra gbá mi sẹ́gbẹ̀ pé gbọ́bẹ̀rẹ̀ hmm? ọkọ̀ bọ̀bá sọ pé ń gbọ́ wọ́n lè máa ń tábà nẹ́bì tí kọ́ ẹgbẹ́ kan ẹlìyàn nẹ́bì lódì látàárọ̀ dálẹ́ wọn dáadáa ah! eh! dáadáa ṣẹ́bọ̀ lọ́lọ́bí ṣé ìjọba wọn kọ́ lè bá nẹ́bì bí inú bẹ̀rẹ̀ nẹ́bì ìwé ni ẹ̀dẹ̀rẹ̀ rẹ̀ ìjọba nẹ́bì lè yọ ọkọ̀ ju akọ́ ni ẹ̀dẹ̀rẹ̀ rẹ̀ ó mọ̀ bá lóun bá lọ lè bá Umu Salama Umu Salama náà sì rí léjì mọ́ ọmọ ńgbọ́ ní ànẹ́bì yẹn tó máa sọ̀rọ̀ inú sọ̀rọ̀ èyí ó bí inú ẹni ẹ̀mí ẹgbẹ́ tó ń sáà kẹfìlẹ̀ Umu Salama ni ajabu minka ya Umar ọ̀rọ̀ rẹ̀ jọ mí lójú kọ̀dà hálsà sí òmúrin náà gbogbo ọ̀rọ̀ wa ló dásí bọ́lọ̀pàá ọ̀kan wọ́lọ́ tàbí bá yú àwọn obìnrin yẹn kẹsẹ̀kẹ́ àwọn obìnrin kẹsẹ̀kẹ́ gbogbo ẹ̀ ló dásí ó ní wọ́n wá jẹ́ kí ní òtún ọ̀fà làmìyàn kọ̀ ilà àǹtẹ́dì kòlàbẹ́nà rọ̀súlì láìwá ẹ̀yìn ó rí pé ń gbàtàwọn náà dé Madina ẹgbọ́n cultural contact ti ṣẹlẹ̀ another culture form eh? blend of culture ó form mi ọlọ́run ò sì sọ pé mohajiro lọ́lá ju ansoriya láti sọ́tọ̀ kọ́lọ̀ ni ah báwọn mohajiro ilé ń ó sì ní táwọn sí rí bá rẹ̀ méjì hàn ó lè òun ni christian sáàmà ń sọ́rọ̀ àtàwọn yahudu wọn jọ wà ní Madina àwọn yahudu lájú àwọn ilé ìpínlẹ̀ lómi wọ́n ma wọn jọ mi so àwọn ti kọ́ ogun iléyìn ó dàbí kọ́ pẹ́lẹ̀ kanáà dàgbà sí kò yí ìkò yí lẹ́kí kìnnìkan kan sí pé gbogbo tó ń rí dojojúmọ́ àwọn tánsara ló kọ náà ni ṣẹ́gun kìnnìkan lẹ́kan kìnnìkan ẹgbọ́ àtẹ́ntó ga àtẹ́ntó tóbi ó kọ náà ni ó pè ó sì bọ́ sí èbúté ó rà bú àwúnyàgbọ́ ẹ̀sẹ̀ kò sọ pé Abu Zainab ọba pé ókọ ah, àṣàṣẹ́bàṣà ìjẹ̀ tó dáa ókọ Yorùbá ní ó pè kẹ́ìjì ní ti gbé ẹ̀mí ẹ̀rẹ́gbàáyé o wọ́n àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ dẹ́rì kejì ní pé nípìnlẹ̀ àwọn àǹsọ́rọ̀ lágbàwà ní wọn àwọn lágbàwà Yaman ní wọn àwọn Quraysh lágbàwà Makkah ṣe àwọn fífẹ́ mẹ́dẹ̀ Yaman ní sin àwọn civilization tó pọ̀ ló pàdé Yaman Yaman ní báyìí odò wà báyìí ló lè jẹ́ Abáṣá Christians wà Yaman Jew wà Yaman tẹ́bá fi wà ní Ibn Abbas again Muaz pé ń gbà tí Muaz ń lọ sí Yaman anábìrí ìlú náà tàkìdí wọn àlà ọmí hálì kìtàbì tó bá dé Yaman ó bá wọn tó jẹ́ Christian dẹ̀ tó culture wà ń bẹ̀ ẹ́ ibẹ̀ ní ìpìlẹ̀ àwọn àǹsọ́rọ̀ àwọn ti wà lórí culture ẹ̀dẹ́gbẹ̀gbẹ̀ àkíní big deal kéèyàn kan sọ̀rọ̀ rọ́kùnrin ẹ̀ẹ́gbẹ̀ no you can't do that pé ah I can't do that ah ọmọ pé ọmọ tó máa tó sọ ni ẹ so àwọn yóò fi mọ àwọn àtọ àwọn mọ̀hájúlẹ̀ òjò pèsè ó sì lè bọ̀ wọ́n padà mú wà wọn wọ́n sì mú wà wọn tọkọ ó blend kí ni nǹkan níta gbọdọ̀ mú tàkọkùnrin wa tóbìnrin wa òun ni pé kó ibi tó ń kálukú káti consider generation tí àwọn ìyàwó wa bìlọ́ǹgì sí ẹgbọ́n tó o bá fẹ́ yàwó tó pé generation tẹ generation gen z ni gen z ẹgbọ́n ìwọ́n tó ní generation alpha náà ti tó lára láì àbí tọ̀ àwọn tó ti pé àwọn àwọn ní contact sí social media lájọ́ tó ti bí wọn ni àwọn value kankan tí wò ní value wọ́n value communication say no no we have to discuss it discuss what I've decided you can't decide wọ́n sí gbómi lẹ́nu kéṣe yẹn bú o background ẹni background ẹ lókàn yàtọ̀ so ẹbí àwọn abẹ́sẹ̀ àjọ sílé o ee wọ́n ló wà lọ́lẹ̀ wá discussion wá so yí wọ́n ti fọwọ́ oúnjẹ nìkan ní oúnjẹ pé no no no oúnjẹ nìkan we have to be discussing everything everything else Mọ́kàn wọ́n pé ilé òkè ilé ìjẹ̀ náà ṣọ̀ bí Nàìjíríà lè sọ yìí, èmi ẹ́ sọ sọ́jọ́ ìsọ̀lì discussion, no problem. Lẹ́nu náà no náà No, ó jẹ́ ní kó orin ní o, ní tí, ṣé ní ti lè tí ti àwọn olùdókòtò tó lè wà happy, We can discuss. Ní tó sọ wà relevant to the generation tó ti wá ìwọ ló fọ ọmọ kan tó mọ̀ pínlẹ̀ tó náà fẹ́ẹ̀fẹ́ tó wí ní pé àwọn láìsí láti pàtí láìpé ó wà outspoken òyìnbó rẹ̀ dáa ẹ̀rìnkẹ́ sọ́rí outspoken ó padà baby. ẹ̀ẹ́ asókùn tí a jòkótì asókùn torí ọgbọ̀rọ̀ jòkótì so background wa important and ẹ má ṣe kéka sọ pé ẹ̀sìn lábẹ́ bí sọ pẹ́ẹ̀sẹ̀ pé no báyìí ló yẹ kó ṣe rí àtàwọn ṣẹ́rí torí pé àwọn àǹsọ̀rí yàtù àwọn lọ́dá títì wọ́n ti lè sọ̀rọ̀ òní nìkan ó wá wúlò fáwa tẹ́ bá ti wo gba àwọn ọ̀rọ̀ ẹ̀sìn táwọn obìnrin gbà wá àìmọ́ ní kí ìjú rẹ̀ lọ fi rẹ́sì gbà wá fún wa ó lọ rẹ́sì ròyìn wọn ipe ní ìmọ̀ nìsá nìsá olùsọ́ lámúyàm náà fún nàlhàyà mìlá ìyàtàfà kan fìdí ẹ ti rí tó ti wúlò dá àwọn obìnrin àsọ́rùn mọ̀ dáwọ̀ gbogbo nǹkan náà bèèrè pé tóbìnrin bá sùn tó bá lálàá tó bá yọ̀gẹ̀ kí ni ah! gbá lójú àwọn èèyàn lójọ́fẹ́ lákọjá mi ló so èèyàn ó mà kókó ti bó sọ pé bóyá ìyàwó rẹ̀ ò dá ọkọ rẹ̀ ò dá ẹgbọ́n background generation ẹgbọ́n mi then jẹ́ bá ti mọ̀ iṣẹ́ ní ìsìn tó rí pé nǹkan táwọn obìnrin ti wà ẹ̀fọ́ ìsí lọ́rọ̀ social media information ó jẹ́ kí àwọn ọkùnrin nísìnyí báyìí onídìí àti jẹ́ kí mọ́ zàújíyà rẹ̀ pọ̀ ju bàálíyà rẹ̀ lọ. Tí mọ̀ wẹ́ gbọ́ bí yé? Ẹ̀sọ́ pé ìgbà ń pìsẹ́ sáwọn ni pé, ẹgbẹ́ lò, you, my, my, myself and my husband, àwájọ dílé, àwájọ ń discuss, tó náà bá ṣiṣẹ́ lónìí, èmi náà iṣẹ́ lọ́la, tó náà ẹgbẹ́ lò, ìgbẹ́gbẹ́ sí lọ́kọ̀ lọ́nu. Ìwọ́n náà ṣiṣẹ́ sáà ti ju ọkọ̀ lẹ̀ pé bàálíyà, ṣe ò túnmẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ kí zàújíyà pọ̀. any issue. Okay. So ẹ mọ̀ ní issue tó bá ó ti lásìkò tá wà yìí pẹ̀lú nǹkan táwọn èèyàn wá expose sí àtàwọn nǹkan tán ṣe ẹ kí ìzà ò jíyà hmm? kí irú yẹn a ní sí blinking kan. Ṣé kí n yọ? So, lásìkò yìí, èyàn gbọ́dọ̀ ṣe kí ni? Èyàn gbọ́dọ̀ yẹ kí bá àlíyà, ẹkí ìzẹ̀ òjíyà yẹn kó pọ̀. Kó ṣe yí pé níjọ́ tóbìnrin bá fẹ́ kọjá là nìkan lèyàn ó fi bá àlíyà kan fún ṣe ká má fi bàálíyà ní ṣẹ̀bá ìlàsọ̀ ìfi ṣe ma hmm? torí pé culture gbogbo àgbáyé ni everybody ló lù ẹ torí information tàwọn ẹ̀fọ́sì tọ́ ibo wá ní kí ní ọ̀rọ̀ àwọn àǹsọ́rù ti wá wúlò tí a pé àǹsọ́rù pẹ̀lú tánà ní tàbí discuss ní pé àǹsọ́rù ni ẹ́ pé kọ́kọ́ àti ìyàwó kan farabalẹ̀ ní ọ̀rọ̀ communication kó bèèrè bèèrè pé this is what I want tínú mi ó fi dùn ọgbọ́n ọmọ ṣẹ̀kọ́ láì ẹ́ kọ́kùnrin náà sọ mọ́ dúró pé à ah, yóò understand yẹ olùmọ́ understand yẹ o so láti in summary kí n wá sọ kí n fi parí ẹ̀ ìmọ̀báyà kòmìtì tó ìzẹ́jú mẹ́rin kù kò tí tán o no fifteen minutes lẹ́fẹ̀ẹ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ kò tí ten minutes seven and eh, eh, seven tọ̀ so now nítorí wá kù tá a ṣe ni pé àwọn tí wọ́n á ṣèwádìí wọ́n ṣèwádìí ọkọ àti ìyàwó wọ́n bá jọ wà papọ̀ ọkọ àti wọ́n ní love language that is àwọn nǹkan tó ṣe tóbìnrin ó fi fífẹ́ àà ẹni lọ́hùn ó láwọn nǹkan tóbìnrin náà ó ṣe pé bá ah, obìnrin yìí ọlọ́hùn ah, ọkọ mi lọ́hùn ṣe wá rí tó wà ń bẹ òun wà ní pé ó ń kálukú wáyé àtọ̀tọ̀ wọ́n ní ara mistake tá a máa ń ṣe òun ni pé káwa fi ìwé pé n táwa bá ṣe fún èèyàn tí a ti gbà pé torípa lọ́ọ̀pù ẹni ìyẹn la fi ṣe fún ẹ̀ káwa máa zoom pé ah ní tẹ́yìn bá ṣe fún wa bàbá àwọn tó fún lẹ́yìn tí ó bá wàláì mo appreciate ó lọ́ fún mi káwọn pẹ̀lú ẹ̀ náà láti fẹ́ nìyẹn padà tí ó fi wà appreciate pa lọ́gùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá ní márùn-ún ní love language tó wà kó kálukú ìbá ti ń sọ nífẹ̀ẹ́ kó kálukú ti mọ̀ mọ̀ tiẹ̀ mọ́ wàá àzùn pé bí tiẹ̀ ṣe ríhùn ni tìyàwó rẹ̀ ṣe rí tìtẹ̀ lè jẹ́ kan tìtẹ̀ rẹ̀ jẹ́ kan tóun bá ti ṣó rẹ̀ fún ọ irú tí ì tó jẹ́ tiẹ̀ òun náà tóun ó fi feel love ló gbọ́dọ̀ ṣó kéèké tí wọ́n fẹ́ ṣẹ́gbọ́n mi yé alákọ̀ọ́kọ́ wọ́n pè sí márùn-ún àwọn kan bẹ words of affirmation wọ́n the love language wọn that is kẹta àwọn sọ fún gbogbo i love you i love you torí tọrùn nínú kankan to sugar of my tea nínú kankan o send you a message sí o ṣe kí àwọn kan títí wọn words of affirmation ti wọn ibẹ̀ kò sí tó bá nǹkan fún ọ tó ò bá ti ṣe léyìn yóò fi bá sẹ́ni ìṣe wá lọ fún mi báyìí wọ́n bá ah, mo ní ṣe gbogbo ẹ̀ náà ó ti ṣe àwọn kan ọkùnrin kan rí bẹ́ẹ̀ àwọn obìnrin kan rí bẹ́ẹ̀ ẹ máa ń darí ìṣẹ̀ o kó sọ pé kéde tó jẹun ah, wà hmm? love language kẹsàn i love you gbogbo wa kódà kó mọ̀ wá láti inú rẹ̀ kú inú rẹ̀ ti dùn pa ha yóò mọ̀ sọ fáwọn ẹni wà láàkọ́ tí mo fẹ́ great husband on hire wọ́n mọ̀ pé àbẹ́sẹ̀sẹ̀ ṣe ìdíwà fẹ́ máa jẹ́ ẹnu dẹ́ báwọn táwa ní bí ìyàwó kan lọ love language obìnrin tá fẹ́ lè yàtọ̀tọ̀ ẹ má ṣe mistake pé kò ní pé ọ̀kan i love you lòun jẹ mo bá fún kan love you wá mi lè pé kí ní ṣe nífi láti máa i love you dẹ́kọ̀ mọ́ wọ́wọ́ so ọ̀tọ̀ọ̀tọ̀ ni o alákọ̀ọ́kọ́ nù bó ṣe wà fọ́kùnrin ló wà fún mi kókàlùkù máa chẹ́kì tẹ̀fẹ́ ṣe kíláàsì words of affirmation tiẹ̀ ká máa fọ̀rọ̀ fi máa appreciate èèyàn i love you yàdìkíní kan yàdìkíní kan yàdìkíní àwọn kan ẹlẹ́ẹ̀kejì another love language ni act of service act of service kí ni ìtumọ̀ ó ní pé àwọn ọkùnrin kan wà àwọn obìnrin kan náà sì wà pé ìtumọ̀ fi gbà pé love àwọn ni pé ah mo fẹ́ fọṣọ mo fẹ́ bá mi gbé kan ẹgbọ́ in tí máa ń ṣe yẹn èyí tó bá bá gbé mẹ́rin fún àwàlá ìdálẹ̀ sí love me jù tó bá fún eléyìn ní i love you ó kàn dánù ni ọ̀rọ̀ i love you kọ́ àní ẹgbọ́ mi ẹgbọ́ mi láì ó ti understand me jù iṣẹ́ ẹ̀ ti ẹ́ ok aṣọ yẹn má pọ̀ ẹ̀jẹ̀ ká fún jacqueline lónìí love language jẹ́ ẹ̀lú ọkùnrin ní náà gẹ́gẹ́ love language jẹ́ ẹ̀lú kan sọ fún kíyàwó rẹ̀ sọ fún pé mo ti bọ́ ọkọ̀ rẹ̀ kalẹ̀ ah! i love you ẹlẹ́ẹ̀kẹta òun ni quality time quality time ẹ bá àwọn obìnrin kan bẹ tó sọ pé sórí tó lè ṣe fún orí yá kọ́nà tó ṣe 30 minutes ẹ́ fún mi táì káwọn máa discuss ẹ́ irú eléyìn òun bó bá ti rí pé táìpù tó fẹ́ nù bó bá ti ń bọ̀ wá láti ibi iṣẹ́ gbogbo tó bá rí kó pay attention ẹ́ ọba ti wá dé wọ́n máa sọ pé ìgbà tí mo dé Glover mo ráwọn méjì tán ń jà gbogbo bí ọ̀sẹ̀ nítùmọ̀ sí àwọn onítùmọ̀ lọ́dọ̀ jẹ ẹgbọ́ ó bá sì fẹ́ ohun tó kàn sọ́rọ̀ kéré gẹ́gẹ́ ayé kékeré ń gbí ní ṣẹ́sàn fáwà kan bẹ pẹ̀lú gbagdáwà ń yàwó pé jáúdàgbó wáyé ṣe kò sí tó kò lè ṣe yóò mọ̀ pé wọ̀lá òun tí wá sí ìyànfẹ́ báyìí kò ti yànfẹ́ dáhùn ẹ́ ó yóò tàn ó bá ti mọ́ o kẹ mọ́ wá jẹ́ ká wá ṣá èwe tẹ́lẹ̀ ọkùnrin máa ń dú obìnrin náà máa ń dú kádìsì kọfà ìpẹ́bá yóò mà ẹjá fẹnusọ pé tó rẹ̀ mi èmi èmi aṣọ service mi ẹ̀hẹ́n rọ̀bọ́ tó rẹ̀ mi ẹjọ́ ti mi ẹ̀mẹ́jì torí iṣẹ́ rí ọba ní kẹ́ dúó dìgbà tó ṣe ọdúnmọ́gẹ̀ẹ́gẹ̀rún nǹkan ìsì bàjẹ́ tán ẹlẹ́kẹ̀ẹ́rin receiving gift gift ni love language ọkùnrin mi ọ̀rọ̀ àgbàjọ obìnrin mi ọba hmm, ta gbùsùsùn báyìí yóò fi máa sọ ní ti ẹ̀ pé ah, aláìbàtà kìí kan báyìí fóònù kan báyìí ní ẹ̀dà tó bá ti gbé sí báyìí tó gbé fún báyìí ah, ó lè ẹjọ́ rẹ̀ fún mẹ́fà eh, gbogbo tó rẹ̀ tẹ́ ń sọ ń gbà ń kí ní kẹ́kẹ́ à kìyàpùlẹ́ yóò lọ àwẹ́wàá yẹ tó bá ti pé ìsì tó bá ti jẹ́ tiẹ̀ ló fún o gíìsì kò wá ní ìdí pé wá jíjẹ gbọ́dọ̀ tóbi kókàn pé ah, ṣí tèmi ló rò dédé àìtò kan fi máa mú kí ní ìwá ah, oh, dáàlè ló gẹ́tẹ̀ ó ti lọ yóò àdìkí ní tí social media jọ ẹrù pẹ̀bù 1 billion ìsìnkú gift stop ẹlẹ́ẹ̀karùn physical touch ìbálòpọ̀ sex love language ọkùnrin mìíràn ò bá bá fọ́sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n lè bá mi fọ́sọ ń fún mi ní káàdì ń gíìtì àmọ́jọ́ tó bá ti kẹyìn nìkan sọ pọ́ rẹ̀ wọ́n kí ara bà ní jágújágú lọ́jà lè fífẹ́ fẹ́yàwó mi o ní wọ́n ní agbógbó mímú sí ṣe fẹ́ tó máa dáná fún báyìí òun náà yọyún kó yóò yọyí tó yẹ kó yẹ kó máa dáná fún máa wẹ ọmọ máa lè kí ní ẹ̀kẹ́ máa lè kí dáadáa wádẹ̀ ní kọ́lá tánà bá délẹ̀ gan-an máa ṣe dáadáa ju àpẹẹrẹ ọkọ̀ rẹ̀ ní kò sí dáadáa tó kò sọ tó fà physical touch ó lè jẹ́ tọkùnrin ó lè jẹ́ tọ́jú so now ẹwà ni rọ́kùnrin kan tó ẹ̀ pé nìsín love language yìí tiẹ̀ ní physical touch but ẹ pé love language ti àwọ̀ tiẹ̀ òun ni act of service mistake táwa máa ń ṣe ni pé àwọn òkú títí wá bá ti jẹ́ báyìí èyí tí àwọn oúnjẹ ni agbọ́dọ̀ wa bàbá wa bẹ́ àhó ọlọ́run bó lò sábàbí bẹ́ẹ̀ kọ́lọ́run bá kó tó àyíwá ṣe ayà ọlọ́run ọba tọ́rọ ni wà á ṣe orí ọdún máa ọlọ́run jáde lò gbogbo nǹkan sáàbà ṣe tọ́lọ́run fi jẹ́ ká lè wà dáadáa lálàáfíà owó ni ìrẹ́pọ̀ ni ìmọ̀ ni ọpọlọ ni gbogbo ẹni kọlọ pèsè fún wa bákan ìsìnkú àkójọ ọ̀nà di kárí ọ̀nà ọlọ́run ọba láyé àtàkì àmàkáwà